الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الله يلدى من آية لك يدوب من سورة الإسراء أني أعوذ بالله من الشيطان الرجيم من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا قال إن من اهتدى إن كان تضمن تبين láti mọ̀nà tó sì mọ̀nà fẹ́ innama yahtadi li nafsihi níṣẹ́ ló mọ̀nà fún orí ara rẹ̀ nítorí pé àǹfààní mímọ̀nà tó mọ̀nà òun náà ni ó gbà òun náà ni ó rí wa man dalla ẹnikẹ́ni tó bá sì ṣìnà fa innama yadillu alayha kò ṣìnà fẹ́nìkan àfi fúri ara rẹ̀. sórí aburú àìjà àti ìyà tí máa jẹyàn látara pé yẹn ṣìnà òun náà ní jìyà rẹ̀ wala taziru waziratun wizra ukhra ara ẹrù ẹ̀ṣẹ̀ kan kò ní ru ẹrù ẹ̀ṣẹ̀ lómìn wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula àwọn Ọlọ́run. àjẹni tí máa fi àjẹyàn ṣáájú kó tó di pa arán ìránṣẹ́ sí i. ayà yìí wọ́n ń tọ́ka sí nǹkan púpọ̀ nǹkan alákòókò òun náà ní pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọ́n fi ń yé wa nínú ayà yìí wípé ìmọ̀nà àti ìṣìnà kò sọ́lọ́ láǹfààní kankan kò sí ní ọlọ́run ọba lára pẹ̀lú kankan àsìkò ìgbà tí ọlọ́run ọba ń pè wá lọ sí di ojú ọ̀nà mọ̀ láti jẹni tí ń ṣẹ̀sìn ajẹni tó di ọ̀nà mú níṣẹ́ lọ́lọ́run ọba fẹ́ láti ṣe wá láǹfààní ìgbà ń kọ̀ fún wa láti jìnnà sí ìṣìnà ká má sọnù kó olùjọ́ ọ̀nà tó tọ́ ńṣe lọ́lọ́run ọba ọ̀fẹ́ aburú fún wa kò fẹ́ ìdá fún wa sábà wá pé àwọn ẹni tó mànà yàn tí wọ́n ń ṣe ńtọ́lọ̀ fẹ́ wọ́n ń sọ náà láǹfààní pẹ̀lú nǹkan kan ni kàlà àbí àwọn ẹni tí ò ṣe tọ́lọ̀ wọ́n ń sin nǹkan ni ọlọ́run láàánì àwọn òtún ẹni tó lè sọ náà láǹfààní pẹ̀lú nǹkan à ń bọ̀sibọ́sí pàápàá ṣe náà sì tún ẹni tí ń ní ọlọ́run ọba lára pẹ̀lú nǹkan kan á ń bèlè ń tà ṣe pàápàá gbìyànjú ẹ̀ torí pé nínú àkídà ti ahli sunnah wal jamaa'ah eléyìí tí alukur'an tó mú wá tí sunnah nabi muhammad sallallahu alayhi wa sallam tó fẹsẹ̀ rẹ̀ rìn rẹ̀ òun náà ni pé ọlọ́run ẹlẹ́dàá wa ọba tó rọrọ̀ pin ni kò bùkátà kankan nínú àwọn ẹ̀dá tó dá ṣùgbọ́n gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá ló ń bùkátà ọlọ́run torí ẹ̀ ọlọ́run bá kì í sọba tí ó tara àwọn ẹ̀dá rẹ̀ ṣàǹfààní ìròyìn kan tí ò ti jẹ́ tiẹ̀ tẹ́lẹ̀ kó tó di pọ́ dẹ́dà rẹ̀ táwọn àpè lẹ́yìn ìgbà tó dẹ́dà tán ló tó wà ní. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́run bá kọ́ ló ń bùkátà wa o àwa gangan gangan là ń bùkátà ọlọ́run torí pé ọlọ́run bá ròyìn ara rẹ̀ wọ́n ní allahu la ilaha illa huwa alhayyul qayyum ọlọ́run bá lọ́ba tó ṣe pé kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sóun nìkan allah ó ní alhayy ọba tí ń sẹ̀mí ọba abẹ̀mí alqayyum ọba tó dá wa tí ò bùkátà kankan ṣùgbọ́n ẹkùn náà ló gbé gbogbo nǹkan ró allah rabbul alamin ó tún ròyìn ara rẹ̀ òní walillahi ala an-nasi hijjul bayti man istata'a ilayhi sabila wa man kafara fa inna allaha ghaniyyun 'anil 'alamin lẹ́yìn ìgbà tó lọ ní òun ṣe hajj lọ́rùn yẹn lórí àwọn èèyàn ẹni tó bá ní kápá ojú ọ̀nà tó lè gbà débẹ̀ kọ́ lọ sí ṣùgbọ́n tó bá ṣe kèfèrí tó kọ̀ láti lọ ṣe hajj tonti kó lágbára láti lọ sí kó ọmọ kó lọ́wọ́ bò bùkátà rẹ tẹ́lẹ̀ náà ńgbà tó sọ pé kó lọ sí hajj àǹfààní lọ́wọ́ bá ń wá fún ọ kó ọmọ kó lọ́wọ́ bá tayọ gbogbo àgbàlá yìí. nínú àyà mi lọ́ni yá ayyuhannas ẹ̀yin èèyàn ẹ̀yin láláì ní tẹ́ jẹ́ tálákà sí bá ní torí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tọ́ ọba mánà ọ̀mánà fọlọ̀ tọ́ ọba sínà òsínà fọlọ̀ ìgbà tó mánà ọ̀mánà fórí ara rẹ̀ ìgbà tó sínà òsínà fórí ara rẹ̀ kí ni tó mọ rí ara rẹ níbi méjèèjì òun náà ní pé ìtọ́jú àǹfààní bẹ̀ wọ́n ló ìwọ làǹfààní yóò wọn náà ló ní aburú ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí de eléyìí báyìí ẹlòmíì yóò máa wo ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá bá ń pèpè lọ sídi kẹ gbàgbọ́ bí ẹni pé ìgbà táwọn bá tẹ̀lé ntọ́lọ́run ọba wí mu ni ó mú kí Allah kọ́ máa jẹ́ Allah a'udhu billah kódà ẹlòmíì gan látara ẹ̀ máa kan ẹ̀ máa ẹgbẹ ẹbá àtà ń sìn náà nífi ń jọlọ ẹgbọ sọkùsọ ẹgbọ sọkùsọ torí pé Ọlọ́run bá kò tara yín sàǹfààní kankan tí ò ti ní tẹ́lẹ̀ kó tó di wípé ọsẹ dání yàtọ̀ sọmi èèyàn ẹni tí yẹn bá jọba àlù kan tí yẹn bá jọba àlù kan ṣáájú kó tó jọba ó ti lórúkọ ó ti lóríkì náà wọn bá jẹkúrẹ títà máa jẹun tó ní í ṣe pẹ̀lú ẹbọ àtòsà kankan yẹn tó bá jọba tán oríkì ó kún oríkì yóò tara oyè tó jẹ dẹni tó ní oríkì eléyìí tí ò ti ní tẹ́lẹ̀ ṣáájú kó tó jọba kì í ṣe bẹ́ẹ̀ lọ́lọ́mọ bá rí lápèjú ẹni tó jọba yẹn bẹ́ẹ̀ orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim so oríkì rẹ̀ ń jẹ́ Àkànjí ṣáájú kó tó di kó jọba lẹ́yìn tí wọ́n bá fẹ́ kí Ibrahim àkàjáàrò bẹ́ẹ̀ ni wọ́n máa kí wọ́n sì tún máa kí pẹ̀lú oríkì ìdílé wọn wọ́n lè sọ pé òsónulé ọmọ òsónulé ọ̀gbá àlọ́ lápèjúwe ìgbà tó wá jọba tán ìṣẹ̀lẹ̀ kan á ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ló náà ni pé àwọn adigunjalè wọ́n wọ̀lú rẹ̀ àwọn adigunjalè yẹn wọ́n á mórí lé àwọn ilé ìfowópamọ́sí wọ́n á yìnbọn lákọlákọ àwọn àbọn kò dúró gbẹ́jọ́ wọ́n kó wa lóríṣiríṣi ẹnikálukú ó di pẹ́ǹtùká bọ́ọ̀lù ọ̀yá mi ọba ibà jáde ọjáde lónìkan ọwọ́ àlọ́ dojúkọ àwọn ọlọ́ṣà yìí ó ti ṣe wá débẹ̀ wọ́n á sọ pé à ẹ̀yin tí ẹni mi ẹ̀tọ́ mẹ́ta tẹ̀ ń pera ẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún kò kálukú ọmọ kóbọ̀ rẹ̀ wá bì oníkálukú bá sì ń kóbọ̀ wá wọ́n ń kóbọ̀ wá fún kálukú ó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rẹ́ńdà bàbá wa ní ọ̀kan nínú wọn kọ́ máa di àwọn yòókù lókun wọ́n kóra wọn dà sọ́kọ̀ sólà fi wọn oríkì ti kún oríkì fún wọn sọ yìí pé afa ìgbégbọn lọ́wọ́ máa gbàgbọ́ lọ́dọ̀ ọmọ ọlọ́ṣà ẹ̀rí pé oríkì ti kúnnù ọ̀dọ́ ah, ògbégbọn lọ́dọ̀ gbàgbọ́ lọ́wọ́ ọmọ ọlọ́ṣà ọ̀pá aláṣẹ fọmọ ọlọ́ṣà pé ẹ máa sora yín lókun lọ́ṣà gágá wọ́n sì sora lókun ó kì ó kún oríkì fún kí ẹsẹ bẹ́ẹ̀ ni allah rabbul alamin nàlẹ torí pé allah huwa al-ghani al-ghina al-mutlaq ọlọ́run ọba lọ́ba tọrọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣe pé kò ní àbàwọ́n kò lábùlà kò Tori torí ẹ̀ nígbà tó bá mọ̀nà ọ̀mọ̀nà fúri ara rẹ ni ó ní parí kankan tó ṣe fẹ́ anybody ó sì ní ẹnu kankan tó fẹ́ jà hàn ní ìsìnká pé ẹnìkan ní kọ́ lẹ́sìn òdodo ó ń pè ọ́ lọ sójú ọ̀nà tọ́tọ́tọ́ ọlọ́run ẹlẹ́dàá padà wá fi wọ̀ náà mọ̀ ní. sọ wá ń sọ pé ẹ lẹ́yìn náà gan bàbá tí wàá sọ̀rọ̀ wọn máa bínú wọn máa bínú síbáà náà ta gbọ́rọ̀ wọn ta tẹ̀lé tiwọn náà ló jẹ́ kí àbí òye nǹkan tá ń pèpè lọ sídìí rẹ̀ kọ́ra ìjókòó tó ohun gẹ́gẹ́ bí èèyàn àmọ́ nǹkan tó padà wá jókòó sí wọ̀ la tó jẹ́ ìmànà ta ló fẹ́ sakọ́sí ó lè sakọ́sí ẹni pọ̀jì kọ́ ọ máa dúpẹ́ fọlọ́n kọ́ ọ máa dúpẹ́ fọlọ́n kó fi ọmọ náà kó o máa dúpẹ́ fọlọ́n kó fi ọ̀sẹ̀ kó ń gẹ́ ẹnìkan tó ṣàlàyé ìmọ̀nà fún ọ tí wọ́n náà fi gbà. mẹ́ni ìjàdá ẹnikẹ́ni ọba mánà ìbá àjọkùnrin ìbá àjọbìnrin fẹ́ ìnáma yẹ tẹ̀lé lẹ́nàfẹ́ ńṣe ló mọ̀nà fún orí ara rẹ̀ ẹni tó tẹ̀lé ti Allah tó jẹ́ kó dòdò ló mí ó ń tẹ̀lé ìlànà Nabi Muhammad sallallahu alayhi wa sallam fẹ́ ìnáma yẹ tẹ̀lé lẹ́nàfẹ́ òun là tún bọ̀tán rere ọ̀jẹ̀ tiẹ̀ òun lọ̀rọ̀ rẹ̀ ọ̀padà já sí rere torí ẹ̀ eléyìí jẹ́ ìpàkíyèsí pé ẹ̀yin náà wọ́nà láti mànà o nítorí pé orí rẹ̀ ẹ̀yin ní òsè o kìí sẹlómìnì ọgbà máa yín lọ́wọ́ ẹ̀ sì fi ṣe orí fẹ́nikẹ́ni orí ara yín lẹ̀ ń sọ̀rọ̀ fún wọ́n máa ń bọ́ọ̀lù ẹnikẹ́ni tó bá sì ṣìnà látàrí pé ọ́tàkìtì pàkọ́sódodo ó lóun ọ̀fẹ́ ohun ìlànà anabi muhammad sallallahu alaihi wasallam ohun ìdánù ó lóun ò nídìí ẹ ẹni tó bá fẹ́ kó máa sòrògbó kò tiẹ̀ kán ẹ fi yé wípé ìwọ orí ara rẹ òun náà lọ ń dáràn lè ara rẹ ló ń pe aburú bọ̀ wá bà torí pé fẹ fa innama yadillu alayha orí ara rẹ. náà ló ṣìnà fún èdè lárúbáwá èdè kan tó ga púpọ̀ ni ẹnikẹ́ni tó bá ṣe tí ó ṣe láǹfààní wọ́n sọ pé làwù tó bá ṣe nǹkan kan tí ó ní lára tí ó pa lára wọ́n sọ pé àlẹ́ yìí làwù ara rẹ̀ ló ṣe fún àlẹ́ yìí orí ara rẹ̀ ló fà fún tó bá jẹ́ pé nọ́ọ̀sì ni wọ́n máa ń tọ́ka sí làhá tó bá sa aburú tó ń tọ́ka sí nafsu alayha torí nafsu abo ni wọ́n jẹ́ mọ́ anason ma'nawi torí di eléyìí báyìí wala taziru waziratun wizra ukhra ẹnìkan ò sí tí ó rọ ẹrù ẹ̀ṣẹ̀ lómi bófin ọlọ́run ọba ti ṣe wàánu láti ìjọ tí ọlọ́run ẹlẹ́dàá wa tó ti ṣẹ̀dọ́ mí yàn kò ṣẹ̀dá rí kó wá sòfin kan rí pẹ́nìkan wà tóun ó tó ń jẹ́ pé òṣùká tó òṣùká àti báráyé ru ẹrù ẹ̀ṣẹ̀ wọn ni ṣáájú kó tó di ike pọ́ọ̀lù lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù àwọn ẹni kiri yó kó di ike pọ́ọ̀lù yọjú láàrin wọn tó wá ba gbogbo nǹkan jẹ́ mọ́ wọn lọ́wọ́ àwọn náà kì í sọ pé ọlọ́run rẹ nìkan láti wá rẹrù ẹ̀ṣẹ̀ àwọn ṣùgbọ́n paul ló fi àwọn doctors yẹn ló fi lélẹ̀ ó dàbàrú gbogbo nǹkan mọ́ wọn lọ́wọ́ bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ó fi hàn wọ́n ó ní gbogbo ẹni tó bá ti gba anabi Isa táwọn ń pè ní Jésù gbọ́ yóò bá rẹrù ẹ̀ṣẹ̀ rẹ lọ torí ẹ̀ ni ló ti jẹ́ pé ó bẹ nínú tí wọ́n mọ ìgbàgbọ́ wọn lé lórí lónìí wípé àìgbàgbọ́ òun náà ni èèyàn ń jìyà ẹni tó bá ti gbàgbọ́ yóò ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ ah, táwọn wàá bá yàn ru ẹrù ẹ̀ṣẹ̀ yẹn lọ èèyàn tó yẹ pé kò bá yàn ṣẹ̀ kò bá yàn kò sì yàn lọ́nà kò fi yàn lọ kò mú yàn lọ síbi téèyàn ti parun ó ní ètò wàá ru ẹrù ẹ̀ṣẹ̀ wa ó dájú gbogbo ẹni tó bá ń la aka ẹ tó bá rò dáadáa yóò mọ̀ pé irọ́ náà irọ́ ló ń bẹ lábẹ́ ẹ̀ torí ẹ̀ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ni wọlé àtẹ̀sírò wa zero tún wòzìrò ọkọ̀rọ̀ ẹnì kan ò sí tí ó rọ ẹrù ẹ̀ṣẹ̀ lómi ẹ fi yé gbogbo ẹnikẹ́ni tí bá ń dáràn ẹ fi yé kórè ara rẹ̀ ní dalé nítorí pé àbádé rẹ̀ orí rẹ̀ ni ó yí lé gẹ́gẹ́ bọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá ó ti ti sọ nínú àwọn àyà mi láti fẹsẹ̀ òdodo yìí rinlẹ̀ ọlọ́ni wà ń tẹ́dùrú mọ́tòkálẹ̀ tún ilà ilà àhímlẹ̀ ha la yuhmalu minhu shay ẹnikẹ́ni nínú àwọn ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ bá ń dẹ́rù pa ẹnikẹ́ni nínú àwọn ẹni tí ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá wọ̀ lọ́rùn tó bá wá pèpè pé ẹ ràn mí ẹ bá mi dín ẹrù yìí kù ó ń wọ̀ mí lọ́rùn la yuhmalu minhu shay kàá tí nìkan tí ọba gbé kankan náà gbogbo oníkálukú wa ṣíṣe là ń di ẹrù kalẹ̀ fúnra wa gbogbo ẹrù tí kálukú sì di kalẹ̀ kò yàtọ̀ sí ẹrù tí bomubomu tó di kalẹ̀ bomubomu kan ò sì sí tí ó di ẹrù kalẹ̀ tí nǹkan mi ọba gbé orí ara kálukú ni ó fi gbé jẹ sọlẹ ìtumọ̀ sí bó bá ṣe fẹ́ rẹ kó wúwo sí ìyẹn ẹrù ẹsẹ̀ rẹ bá ṣe fẹ́ kó fúyẹ́ sí wọ́n ni kó mójútó ọ̀rọ̀ ara rẹ ọmọ ọrùn rẹ̀ ràn ah, máa dá nsọ àmọ́ mọ̀ pé agbára rẹ̀ ọ̀ka ọrùn rẹ̀ ọ̀ràn máa tó ti kó rí ara rẹ̀ lọ́ọ́ dáràn lé ajẹ́ pé ìwọ̀nba jẹ́jẹ́jẹ́ ẹ̀rí kan àwọn bàbá mi tọrọ kan bá ti ó bẹ́ẹ̀ jọ bàbá yẹn ó lè sọ pé ẹ sá ti mú gbogbo ní tẹ bá mọ̀ lẹ́tọ̀ọ́ yín ẹ mú gbogbo ní tẹ bá mọ̀ lẹ́tọ̀ọ́ yín ìwọ̀n bá tẹ bá mọ̀ kó ọba yẹ kó sẹ́kù fún mi náà ní kẹ́ ẹ fi lẹ̀ bí àpèjúwe tó ń ti pé àwọn náà lè jẹ́ pé ìdí bídà ni wọ́n wà wọ́n sọ pé bàbá kan òun ṣe lèmáàmù nílùú kan tó bá lọ sóde àdúrà àti bídà tó máa yẹn tí wọ́n bá pa gbogbo owó tí wọ́n pa àti tí wọ́n fún bàbá yẹn wípé owó bandélé ni tí wọ́n dà sí lápò tààrà àti tí wọ́n pa sí àpò àsùnwọ̀n gbogbo ẹni tó tẹ̀lé bàbá lọ sóde nígbà tí wọ́n bá wá darí dé àwọn kan ti wá wà táwọn dájú burúkú gbogbo owó tí wọ́n pa sínú àsùnwọ̀n tọ́jú owó gbogbogbò wọn kò dálẹ̀ wọ́n tún wá fọwọ́ bọ náà kó agbádá bàbá ntọ́wọ̀ lọ sóde wọ́n tún kó owó tí wọ́n fún pásánálì wípé báńdélé ni àbá wọ́n tún kó jáde wọ́n tún dà pọ̀ àwọn kan mọ̀ á ta bàbá ńlọ́lọ́gbó pé à bàbá èyí tá fún yín tá pé báńdélé wọ́n mà tún ti kó jáde bàbá yẹn wọ́n ta sọ pé gbogbo ètò bá rí kọ́tọ́ sí mi ó ní ká sílẹ̀ o èyí tẹ́ bá rí pé sí mi gbogbo ẹ̀ o wọn ò fẹ́ pàdé ọlọ́run pẹ̀lú ẹrù tí ó wọ̀ ńlọ́rùn ọ̀ra onísẹ́sẹ́rẹ́sẹ́ tí máa rí kóńkó báyìí nínú fẹ́ gbé pàdé ọlọ́run ẹ <laughs> ẹni tó bá kó dodo ni kò ní bá wọn lò dé bídíà tó bá kó dodo ni olóòní bá wọn ṣe ń tọ́ta pẹ̀sìn ọlọ́run nínú ìgbésí ayé ẹ̀ nítorí pé ah, òdi olókùn náà ti dé o àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ so òdi olókùn òun ti wá jẹ́ pé alẹ́ pawó tó dá ńbẹ̀ á fẹ́ pàdé ọlọ́run pẹ̀lú ẹrù tó wo ni ni ma laysa minhu fa huwa radd na tó bá ṣe àdádálẹ̀ kankan nínú ẹ̀sìn wa yìí ní ti ìsàrẹ̀ ẹ̀sìn yìí tó wá yi lẹ́mẹ̀sìn pípọ́ máa jára rẹ̀ á padà fún lánàá bí kò ṣe sọ láti sókù lánàá ó ṣe àwọn bolo ti lọ sóde olóku òde olóku ọjọ́ mẹ́ta tó níjọ́ kẹjọ tó lógójì ọjọ́ ń bọ lánàá bí sọlọ bá àṣìlá ṣe gbogbo yẹn kódà òde olóku ti jọ tó kùkú pé a ti sí tán ẹyin ìjọba ẹjọ kò kásádùá ń bọ lánàá bí ti ṣe bẹ́ẹ̀. sọ eléyìí túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ń sọ iṣẹ́ wọn takò agbọ́pẹ́ sọ lẹ́nu ìwà yín kò jẹ́rìí sí ní tẹ̀sán ọlọ́run ọba ẹlẹ́dàá tó sọ pé àmọ́ tábà wò ó nígbà tó lọ́n sọ pé arọ ẹrù ẹ̀ṣẹ̀ kan ní rọ ẹrù ẹ̀ṣẹ̀ lómi ọlọ́run sọ nínú àyà mi pé wala yahmilunna athqalahum wa athqalan ma'a athqalihim ọlọ́run ni wọ́n rú ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ́n tún rú ẹrù ẹ̀ṣẹ̀ míì pẹ̀lú ẹrù ẹ̀ṣẹ̀ tiwọn ọlọ́run tún sọ ń bomi kì kì í ṣe pé wọ́n bẹ́ẹ̀ lómi ìrù jẹ́ o wọn ò ru ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọn tún á ru ẹrù ẹ̀ṣẹ̀ mí ọ̀tọ̀ pẹ̀lú ẹrù ẹ̀ṣẹ̀ wọn Ọlọ́run tún sọ yìí pé wàmí awùzárì lẹ́dínà yudillunahum bighayri ilm wọn tún rù nínú ẹrù ẹ̀ṣẹ̀ àwọn ẹni tí wọ́n ṣì lọ́nà láì jẹ́ pé àwọn ń ṣe pé wọ́n ń àwọn lọ́nà so kọtakura wọn pẹ̀lú wala taziru waziratun. wizra ukhra ara ẹrù ẹ̀ṣẹ̀ kan ní ru ẹrù ẹ̀ṣẹ̀ lòmíì sẹ́rù ẹ̀ṣẹ̀ lòmíì ló ni rárá ó ru ẹrù ẹ̀ṣẹ̀ tiẹ̀ ó tún wá ru ẹrù ẹ̀ṣẹ̀ sisi tó ti ẹlòmíì lọ́nà sisi yàn lọ́nà ọ̀nà ẹ̀ṣẹ̀ míì ni ó ru ó tún ru tó torí ẹ kọtako wàlẹ́ àtẹ̀zẹ́rò wà zero tún wíṣọ̀rọ̀ ọ̀fọ̀rọ̀ torí di eléyìí báyìí ẹnikẹ́ni tí bá ń pè yẹn lọ sídìí àná kò sí tàbí ṣùgbọ́n yóò ru ẹrù ẹ̀ṣẹ̀ tara rẹ̀ yóò tún wá ru ẹrù ẹ̀ṣẹ̀ míì pẹ̀lú ẹrù ẹ̀ṣẹ̀ kóun fúnra ara rẹ̀ ti ṣìnà yóò ru ẹrù ẹ̀ṣẹ̀ sísì tó ṣì ẹlòmíì lọ́nà plus ìṣìnà tiẹ̀ tí ò ní dín tiwọn kù náà ò ní dín eléyìí ni nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọ̀gbìn náà kìyàm eléyìí jẹ́ nínú ìṣèdọ́gba Allah nítorí pé àwọn táǹsì lọ́nà náà lè sọ lọ sáà mọ̀ pé àwọn ibu eléyìí kó tó wá sí olú ẹ̀ lọ́nà mọ̀ pé àwọn lè sọ pé ibu gbogbo àwọn ibu. gẹ́gẹ́ bá àwọn ọmọ náà ti máa sọ nígbà tí wọ́n máa ń ṣe fanfa láàrin ara wọn inna kullun ha inna Allaha qad hakama bayna al-ibad ìmọ̀tàpá kan ni wọ́n bá ń sọ pé wọ́n lọ́n àwọn ẹni tó sì wá lọ́nà nínú àwọn àlìjánu àtàwọn èèyàn àwọn ọlọ́run bá wa fún wa ní ìyà wọ́n sọ pé kí náà ń dààmú sí gbogbo irú títà ń béèrè kò gbogbo ó túmọ̀ sí pé ìgbà tí wọ́n bá sọ pé olórí ikú eléyìí òun náà ló sì wá lọ́nà àwọn òpá sínà sẹ́wọ̀n kó náà sọ pé àtàlọ́ lórí ikú tani èso lórí ikú nǹkan kan náà lọ ní gbogbo àwọn lónìí mọ̀wùlẹ̀ pẹ́ nìkan ló lórí ikú so àwọn náà lè sọ pé tọ̀ ẹni tó sì wá lọ́nà ni kí ni ẹ̀san ìyá kóun ló sì wá lọ́nà agbọ́pọ̀ náà ti sìnà ó wá sí àwa lọ́nà yóò jìyà sísì tó sì wọn lọ́nà ìtumọ̀ yìí pé wàlẹ̀ yàmìlónà ẹ̀kọ́lẹ́hùn ọlọ́run ni mo búra wípé wọ́n ò ru ẹrù ẹ̀ṣẹ̀ tara wọn wà á kọ́ọ̀lẹ̀ mẹ́à ẹ̀kọ́lẹ́hìn wọ́n ó tún ru ẹrù ẹ̀ṣẹ̀ míì pẹ̀lú ẹrù ẹ̀ṣẹ̀ wọn ẹrù ẹ̀ṣẹ̀ míì lẹ́rù ẹ̀ṣẹ̀ sísì tán sẹlòmíì lọ́nà èwo lẹ́rù ẹ̀ṣẹ̀ tiwọn náà ẹrù ẹ̀ṣẹ̀ wọn ní ìṣìnà táwọn náà ti ṣìnà tẹ́lẹ̀ náà la fi máa sọ pé gbogbo ẹni títí ẹ bá ti bàjẹ́ bí ó ti ṣe da tẹlòmíì rú ló máa ń wá ẹnikẹ́ni tábọ̀ tí ẹ bá ta bí ó ti ṣe fọ́ àwọ̀ ẹlòmíì ni ọ̀ma wà torí jẹ lẹ́yìn màá tó ń bá wa fọ́ àwọ̀ rẹ̀ màá tó ń bá ba àwọ̀ tiẹ̀ jẹ́ ṣé kò ṣẹ̀ ó ti ṣẹ̀ sẹ́wọ̀n kí tiẹ̀ ti kọ́kọ́ bàjẹ́ yọ gbẹ̀san bí bàjẹ́ ti tiẹ̀ bàjẹ́ yóò tún á gbẹ̀san bí bàtọ́ ba tiẹ̀ jẹ́ náà ní sọ pé ṣe bó ti tó ebó náà sí nà ẹ̀sán ẹ̀sán àsínà tí ẹ̀ náà ti tó ìwọ ọlọ́run ètò tó ń dirù yọ wọ ọlọ́run ok ta ló ní kò sí ẹnìkan lọ́rùn tẹ́fẹ́sẹ̀ náà lélẹ́yìn bákan náà ọlọ́run á ní wa ma kunna mu'adhdhibina hatta nab'atha rasula àwa àjẹni tí máa fìyà jẹyàn lórí kọ̀dá kọ̀tọ́ eléyìí téèyàn bá ṣe lórí àwọn ntòsí tọ́takùtọ̀ lọ́n àyèéfì yà á jẹ̀yàn lórí ẹ̀ ṣáájú kó tó di pa aránránṣẹ́ eléyìí wọ́n ń sí ìṣèdọ́gba Allah àti pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kìí fi yà á jẹ nìkan àfi lẹ́yìn ìgbà tí ẹ̀rí tó múnádóko tó di wípé ó ti fẹsẹ̀ rinlẹ̀ lórí ẹ̀ ọwọ́ akọ̀ láti gbàgbọ́ báwo lẹ̀rí tó múnádóko yóò ti ṣe fẹsẹ̀ rinlẹ̀ lórí èèyàn òun náà ni látàrí rírán tó lọ́wọ́ bá máa rán àwọn àránṣẹ́ rẹ̀ sáwọn ẹ̀dá rẹ̀ ẹnikẹ́ni tó bá tẹ̀lé ti ránṣẹ́ yóò ṣoríire ẹnikẹ́ni tó bá kọ̀ láti tẹ̀lé ti ránṣẹ́ yóò sórí ibú inna arsalna ilaykum rasulan shahidan alaykum kama. أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا قال لينا أتينا ينسى أنا سي يا النبي محمد صلى الله عليه وآله وسلم ينسى أنا سي يوم جاء لري لوري gẹ́gẹ́ bá a ti ṣe rán ìránṣẹ́ sí fìràwọ́nà alágbẹ̀rùgbárí aláìgbọ́ràn fìràwọ́nà tànàbì Musa anabi Musa aleyhi salam àtọmọ ya rẹ̀ Harun aleyhi salam wọ́n jíṣẹ́ fún kàkà kí fìràwọ́nà gbàgbọ́ ọkọ ni ọtakò tiwọn ọkọ tọlọ́run le púpọ̀ débi pé ńgbà tí olórí bú tí wọ́n máa tẹ̀rí nínú òkun. torí pé ó ti dájú pípé òun ó òun ó dìtàn lónìí níta ti ní kó sọ ní pẹ̀lẹ́kùtù ní ìrọ̀rùn tọ́fà akíkọ́rí kàkà bẹ́ẹ̀ tó lòun gangan lolúwa wa òun àwọn èèyàn èyí tó ga jù ana rabbukumul a'la lẹ́nu òkúrọ́ rẹ̀ àfa ọ̀hání amantu. أن لا إله أبي أشهد أن لا إله إلا الذي آمنت به بنو إسرائيل من أجل بابا بكو سيو بابا تطلت فدود جوسف يتسيت عم إسرائيل في بابا وأنا من المسلمين من أجل قناة مسلمين إنه آه. òkè pẹ̀ láti fẹ́ kó sí ó ti lé e. àlànà ọ̀kadà àfọ ìdọ́kọ̀bẹ́l ìgbà yìí làárọ̀ kí ló dé tó fi jẹ́ pé tẹ́lẹ̀ àké ló fi kọ́ ni torí ẹ̀ ló ti jẹ́ pé nínú oríkì fìràwọ̀nà ni ìgbà yìí làárọ̀ nítorí pé kò gbàgbọ́ nígbà tó yẹ kó gbàgbọ́ late hour lọ́wọ́ gbàgbọ́ débi pé mọ̀lẹ́sà Jibril sọ fún anabi Muhammad sallallahu alaihi wasallam tó bá kọ́ wà ń bẹ̀ ń jọ náà tí Fìràwọ́n náà kíní burúkú tó náà sọ pé àṣàádù àṣàádù àṣàádù tí mo kó tí mo kó àmọ́ tí mo kó tí mo kó fún lẹ́nu pé kí ni wọ́ wo ń bọ̀ ń bẹ̀ ìbáṣepọ̀ wà ń bẹ̀ ń náà ọba má bá ṣe ẹ̀ńkọ́ńtà ọ̀daràn tá à ń ṣí àmọ́ àbò lẹ́nu ntọ́ jẹ yóni tọ́ jẹ yóni ó sì mọ̀ pé aláàánú lọ́lọ́ aláforíjì lọ́lọ́ ibi eléyìí ṣe jẹ́ ìyà burúkú tó yìí ó má tó a lọ jẹ́ pé ó tó a kó àlùjánnà ń fa àbẹ́ ẹ̀rí kan gbọ́ a eléyìí iná lọ yọ olórí ibú yìí ó lọ kàn ó ń dà fún ló ń rọ̀ fún ló ń rọ̀ fún bẹ́ẹ̀ ọlọ́nà wa sọ pé bẹ́ẹ̀ ni kò sí àlùjánnà kọ́ dà áàlù ọ̀kọ́dà aṣọ ìtọ́kọ̀wò ìgbà yìí làárọ̀ kẹ́sì máa wọ nǹkan ó rí sọ̀rọ̀ kẹ́sì pé kò rí sọ̀rọ̀ tọ́lọ́ sọ pé àṣàdù أن لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين ولكن لم تنفعه تلك تلك الشهادة ìjẹ́rìí tó ló ń jẹ́rìí kò sí láǹfààní mọ́ torí pé late hour ló ń sọ. gẹ́gẹ́ nàbí sallallahu alaihi wasallam sọ pé inna Allaha yaqbalu tawbata ahadikum ma lam yugharghir nínú Sahih Muslim. ọlọ́run máa gba tútú bá ẹnìkan nu yín tó bá tú bá lópin ìgbà tí ọ̀gbá tì máa pọ̀ káku àwọn ń pọ̀ káku abẹ́ àṣàádù kọ̀ àṣàádù lámà àṣàádù gàdìrì bákan náà ni àti àṣàádù rẹ àti lá àṣàádù gbogbo ẹ dọ́gba tọ bákan náà a máa fi ṣe àpèjúwe fáwọn ẹni tó wà lórí ìsìnà àwọn aládàádáálẹ̀ tọ́pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n máa sọ yìí pé tó bá pé ń tàǹsì ọ̀dá ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọlẹ́yìn wa nígbà tí wọ́n bá fẹ́ kú wọ́n máa rí kẹ́límátù ṣàhádà wí. Ànábì sallallahu alaihi wasallam sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá pé kẹ́límátù ṣàhádà la ilaha illallah ló wí kàn dakhala al bí ilẹ̀ tí wọ́n fẹ́ sọ pé ń tàǹsì ọ̀dá. wọ́n sọ pé ah, ó lè jẹ́ ìsìdírọ́jì. torí kékeré ti gbogbo ẹtí wá sọ la ilaha illallah àpótò kú láyé náà ní oṣù láǹfààní nítorí pé ànábì gan sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ yẹn Ibn Hibban àwọn sì ti mọ̀ pé àwọn àdéhìtà ànábì sallallahu ben wasallam bẹ́ẹ̀ ni ọ̀kan lè sọ̀rọ̀ débì kan kọ̀ọ̀kan sọ ìtòkù ọ̀hán lè sọ pọ̀kan ló dì mú ẹ̀yin òrí kejì Ibn Hibban òun sọ ipá ànábì sọ من كانت آخر كلمته من الدنيا لا إله إلا الله دخل الجنة وإن أصابه ما أصابه يعني تبعي كين توفي كين لاين وناني لا إله إلا الله يوم الجنة قد كين تتسلسي سلسي يعني ما سلسي على القيام في قد كين ناني وتكوكول أنا سنتوليه أوه ممبعوة إيه، يعني سيكبر بيتيا ẹ̀ ń ṣe bídíà bídíà lẹ tá lẹ tẹ́ ń tẹ̀ra yín dànù wọn á sọ pé mẹ́mbà wa ń ṣe kí bóòlù àlùjáná wa da fáwọn bídíà mi. eŋti ó bọ́ fẹ́ kó ṣe pé n tó ti ṣẹlẹ̀ sí ti ṣẹlẹ̀ sí. bí wọ́n pípín ọ̀lọ́ ló bí one million years nínú náà àbẹ́rẹ́ nǹkan fèrè ìjọ kan nínú náà fèrè wọn á pé one million years fẹ́ràn pé gbogbo à ń ka kàlẹ́ndà tó ti dópin báwọn nígbà tá a bá ti kó nílé ayé ń bì í torí de eléyìí báyìí Fìràwọn náà wí la ilaha illallah kò wúlò fún dàrán. tó ọlọ́wọ́n bá kì í sàdédé fìyà jẹyàn ṣáàjú kó tó di pé ẹ̀rí tó múnádókó ti fẹsẹ̀ rinlẹ̀ lórí èèyàn àmì èèyàn lèèyàn kọ̀ láti tẹ̀lé gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá ti ṣe fi hàn wá nínú àwọn àyà al nínú Suratul Mulk. يعني كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير يعني قبوباتي وما تقوى وكام تقوى àwọn أوين صوت kó wọn dà sínú náà àwọn olùkìlọ̀ fún ni ọ̀wá báyìí ṣé ọlọ́run ọ̀ràn ṣẹṣẹ yìí bẹ́ẹ̀ ni ìránṣẹ́ kúkú wá ìránṣẹ́ wà àwọn alápè wọn ló kúrọ̀ àwọn aláṣọ kékeré ni ọlọ́run sọ kankan kalẹ̀ gbọ́dọ̀ bàtẹ́ wàá sọ kalẹ̀ ìwọ láàrin wa òpùrọ̀ ni àá máa sọ wípé ọlọ́run sọ kankan kalẹ̀ ẹ̀yin lẹ wà tó tóbi á tún máa sọ fún ìránṣẹ́ bẹ́ẹ̀. ẹ wá wò bí tó bá wọn já ọlọ́sùn ni wasiqa alladhina kafaru ila jahannama zumara hatta idha ja'uha futihat abwabuha وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين ọlọ́run ẹlẹ́dàá ni wọ́n da àwọn ọmọ náà wá sí jahannama níjọ níjọ wọ́n máa da wọ́n wá sí jahannama níjọ níjọ nígbà wọn bá wá dé ẹnu jahannama wọ́n ṣí àwọn alẹ̀kùn jahannama fún wa àwọn ẹ̀ṣọ́ tí wọ́n bẹ lẹ́nu àwọn ilẹ̀kùn jahannama wọ́n máa wá sọ yìí pé. ألم يأتكم رسل منكم sáwọn aránṣẹ́ ò ti wá bá yín láti inú yín tọlọ ránṣẹ́ yín yatluna alaykum ayati rabbikum tí wọn ń ka àwọn ayọ̀ Ọlọ́run ọba sí létí nítorí wọn fẹ́ ẹ bá ṣe ẹ sóríire nítorí wọn fẹ́ ni ẹ bá ṣe aburú ọjẹ tiyín. وينذرونكم لقاء يومكم هذا tí wọ́n sì ń kìlọ̀ fún yín nípa ọjọ́ òní ìpàdé ọjọ́ òní ń kìlọ̀ rẹ̀ fún yín kọ́ọ̀lù bẹ́lẹ̀ níbẹ̀ ni ìránṣẹ́ kúkú wá bá walakin haqqat kalimatul adhabi ala al-kafirin ṣùgbọ́n gbólóhùn yìí ó jẹ́ yín òun náà lọ sẹ lórí àwọn táwọn jẹ́ káfíìn a'udhu billah eléyìí túmọ̀ sí pé òdodo ni ẹnìkan ò sí tí ó wọ náà ẹnìkan ò sí tí ó wọ náà àfi lẹ́yìn ìgbà tí ọlọ́run bá bá rán ìránṣẹ́ sí i pé lónìí àwọn kan nínú àwa tá a wà láyé àwọn ń ṣe islam àwọn míì àwọn ò ṣe islam wọ́n ń ṣe kúfúrú sàǹsà ẹni tí ń ṣe islam kí lẹ́yìn rí kí lẹ́yìn rí gbọ́ kí ni nǹkan tí ẹ mà pípò dòdò ni tó mú yín máa ṣe islam wọn ní ríran tó lọ rán anabi muhammed sallallahu alaihi wasallam pẹ̀lú iṣẹ́ tó fi rán a gbọ́ iṣẹ́ tó lọ fi rán a sì máa pé kò lè jẹ́ ọ̀rọ̀ èèyàn àmọ́ pọ́dọ̀ ló ti wá eléyìí ló mú ni tẹ̀lé nǹkan tí ọlọ́run fi rán ló sì mú ni sọpá sọsẹ̀ sílẹ̀. So fún Allahu Rabbul Alamin táwọn náà fi jẹ́ mùsùlùmí ẹ̀yin ń kọ́ tẹ́ ẹ kọ̀ láti gbàgbọ́ kí ló mú yín má gbàgbọ́ wọ́n ní títí gbàgbọ́ a gbọ́ pé Muhammadu kan ẹ pé Kùránì kan but àwọn àwọn òpá wà kọ́ wọn rẹ̀ sí adé wò pé àwọn Arab àwọn ni wọ́n rẹ̀ sí kì í ṣe àwọn tá a jẹ́ Yorùbá kìí sàwà tá a jẹ́ Ìgbò kìí sàwà tá a jẹ́ Haúsá kìí sàwà tá a jẹ́ Ìdòmà Ìgalà Tápà Ègbèrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Fúlàní ẹ̀rí kí kálukú ra wà wíkàwé àmọ́ àti sọ pé àgbọ̀npa Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ nítorí ó kéré jù mọ́sálásí ọ̀sà wà láwùjọ náà kódà kó ṣe kó gidi ọ̀daràn ní bá ń gbá àwùjọ mọ́sálásí kan wà ń bẹ̀ náà kan tó wà ń bẹ̀ yìí wọ́n mọ̀ gbọ́dọ̀ wọn sọ béèrè pé kí làwọn àwọn ń àwọn mùsùlùmí nù pé kí wọ́n wá sí irú ẹ̀sìn wo ẹ̀sìn kan ní wọ́n ní ànábì kan ní Muhammadu ní jẹ́ ní lọ́lọ́run fi rán òun sáyé ṣé ọlọ́sìn màtá àwọn ló sì gbàgbọ́ làwọn ò ti sè é ẹ̀rì káàkiri náà mà sọ láàrin ara gbogbo akẹ́kọ̀ọ́ tí ń bẹ láwùjọ kò sí kò sí kò sí kò sí bàbá ńlá kọ ẹnìkan ni wọn tí ọ̀dọ́ kọ ànábì Muhammad. tí alóde tẹ́ gbàgbọ́ kálukọ́ máa wá wà wí kọ̀ọ̀kan kí wọ́n máa wà a àmọ́ àti gbà pé ọlọ́run rán ànábì. àwọn wá fẹ́ kọ̀ kankan nínú sí ànábì pé ọlọ́run rán sí gbogbo àwọn àwọn wá fẹ́ ṣe àyọkúrò pàwọ̀ sínú àwọn tó rán sí i àwa wá ń tẹ̀ mọ́ wọn létí ojoojúmọ́ pé ọlọ́run rán ànábì sí gbogbo kálukú kójó yọ gbogbo ẹtí máa bẹ láyé láti dọ́tọ́ lọ́n ti rán ànábì Muhammad sallallahu alayhi wa sallam sí gbogbo àgbáńlá yé títí tí ó fi dídọ́ gbé ní al-qiyama ọlọ́run rán ànábì sí bọ́ fẹ́ bọ́ kọ̀ ẹ̀rí ká máa tẹ̀ mọ́ wọn létí tó ń torí ẹ̀ wa ma arsalnaka illa kaffatan lin-nasi ẹnìkan ò sí tí ó wọ náà illa wa qad qamat alayhi al-hujja tàbí kó jẹ́ pé ẹ̀rí tó múnádóko ó ti ráyè jókòó lórí rẹ̀ kó rí ibi yẹn sí ọkọ̀ láti gbàgbọ́ ni ṣé irú wọn ni ọ̀wọ́ tó bá di lọ́la gbẹ̀ndàlù kìíyàmù torí àwọn sọ pé tí àyè kan bá ń bẹ láyé lónìí tó yẹ pé bóyá òun yọ ń bẹ àfi lẹ́ẹ̀kan lọ́dún bí màánà kò sẹ́nìkan kan tó wá sọ̀rọ̀ ìsìláàmù bẹ́ẹ̀ sáwọn tẹ́sí ń sẹ̀mí bẹ́ẹ̀ náà láyé lónìí so wọ́n á fi ṣèkẹ́wọ́ pé wọ́n lọ àgbọ́rì nì àyè sálágídì wọ́n á rí jahannama tó fẹ́jú apá <laughs> tí wọ́n rí alẹ́jẹ́nà tó lè pe masha allah lápò tẹ ìlànà ewu lẹ́ fẹ́ nu alẹ́jẹ́nà ìwọ lọ alẹ́jẹ́nà ni wọ́n wù wá kọ́ dára ni wa so ọlọ́wà sọ pé ok ẹ̀yin ọ̀gbọ́n pẹ́ ah wọ́n lọ́wọ́ àgbọ́n àgbọ̀ ọ̀wọ́ náà mọ ìwọ lọ ọmọ ká kẹ́ni àgbọ̀ fún láyé lónìí wọ́n ní tó fi dórí àwọn àyè tó jẹ́ pé ó jìnnà jìnnà jìnnà jìnnà kọjá sísọ bíi kéèyàn lọ sí àwọn Iskandanavia àwọn jùzọrọ Iskandanavia so àwọn erékùsù erékùsù erékùsù erékùsù erékùsù kan tó wà jìnnà jìnnà nínú omi nísàlẹ̀sàlẹ̀ ayé lọ àfa àwọn ti gbọ́ nípa Islam ẹnìkan travel ọjọ́ rọ̀ hàì òun wọ́n sá ń wo yọ̀ọ̀ra tíkẹ́ẹ̀tì gbogbo olùkọ́ kan fẹ́ lọ wo bóun Islam dé bóun Islam dé ó wá ń sọ nínú nǹkan tí ń ròyìn ó ní ìyàlẹ́nu lọ́jọ́ sóun ìṣe lọ́pọ̀lọpọ̀ àwọn ibi tó yẹ pé wákàtí àìníye làwọn sínú bàálù káwọn tó sọ láwọn erégùsù gbogbo kókó kókó yun àwọn sì lọ bá tán lè máa ra mọ́sálásí ó lè jẹ́ mọ́sálásí kan lọ́wọ́ ní gbogbo bẹ̀ wọ́n sì lè mọ̀ pé fatawa Ibn Baz àwọn àdáhùn tó Ibn Baz tó ṣe fún ìbéèrè tá a ṣe ń pa ìjọ wọn. ó wá la ilaha illallah ta ló tún mẹ́lẹ̀ yìí débi. torí ẹ̀ ló ti jẹ́ pé níbo náà níbẹ̀ tí ẹ ti sọ fún èèyàn ọ̀gbọ́n pa ìsìláàmù ó lè wá àjiyàn àmọ́ ó kéré especially pẹ̀lú gbogbo àwọn ọ̀nà tí ayé fi lu jára wọn ní ìsìn lónìí yìí ẹ pé ọ̀pọ̀lọpọ̀ ń tọ́ ọ̀mà ò ń rí lórí íńtánẹ́ẹ̀tì rẹ̀ ò ń browse ò ń rí ìlú kan ní Gongola state kó tó di kan sọ Adamawa àti Taraba so wọ́n lọ wọ́n lọ bá àwọn èèyàn kan pàdé ńbẹ̀ ìyàlẹ́nu ló jẹ́ wípé láti ìgbà tí gbòǹgbò làyẹn ti ń bẹ ẹnìkan kan ò dìtẹ́kìtì pé yàn ń gbé bẹ àfi ní pọ̀pẹ́ kó jìnnà wọn á lọ bá wọn pàdé pé ìhòòhò làwọn ń gbé so ṣùgbọ́n lẹ́yìn gbogbo ìyànjú dágbà wọ́n bẹ̀rẹ̀ àwọn gaari nu ẹni tí pẹ̀kọ̀ fún sọ́lá ẹni tó gba Islam gba Islam sẹ́mi pé ní gbogbo òjọ olórí ibú máa wà olórí ire máa wà ọlọ́run ọba ọ̀fà àwọn olórí ire yọ tiwọn wọ́n sì Islam lẹ́ẹ̀kan náà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́run kìí sàdédé fìyà jẹ àwọn èèyàn ṣáájú kó tó gbé ìránṣẹ́ dìde láàrin wọn ìránṣẹ́ tó máa sì gbé dìde láàrin tiwa là nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànábì ti délé kálukú wàláì ànábì ti délé kálukú bọ́ ọ̀fẹ́ bọ́ ọkọ̀ nítorí pé gbogbo sẹ́tọ́lọ̀ fi ran àwọn èèyàn tí wọ́n ń sọ wọ́n pọ̀ ò ní ẹsíwìsì kankan ọ̀fẹ́ gbọ́ wọ́n sọ lónìí inú irú Ramadan tá a wà nù rẹ̀ ní àtẹ̀ntì ń sọ̀rọ̀ tó dà àtẹ̀ntì ń sọ̀sọ́kùsọ àtẹ̀ntì ń pa àlọ́ àtẹ̀ntì tó ṣe ikú òdodo ní sọ ẹ̀rí kò fún ọmọ sọ fún anabiwa Muhammad anabiwa Muhammad anabiwa Muhammad ẹ̀rí káwọn olódò náà wọ́n kò tá a anabiwa Muhammad yìí àbẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀rí kì látara nítorí náà ń bẹ̀rù yọ̀ọ̀rẹ̀ ní sàlàyé gbẹ anabi tí wọ́n àwọn mùsùlùmí lọ́lọ́run rán sáwọn nù ànábì tí ó sọ fọlọ́ ọ̀run sáwọn gbogbo àgbà ńlá ayé àwa sì ń wò pé kò rí jésù gbogbo àgbà ńlá àwọn sì ń sọ pé hmm, jésù gbogbo àgbà ńlá muhammadu gan lọ́lọ́run rán sẹ́wọ̀n pé àwọn náà máa wọ́n máa jiyàn ara tó wọ́n fẹ́ nara wọn gbà mí. so torí pé kò sínú bíbélì gbogbo ni james wọ́n sí àwọn míì so àwọn míì ó fi kún àwọn míì ó dínkù sáwọn pẹ́tọ́ bó bá ti bá wọn lẹ́jẹ̀ mu sí ni bíi ṣúgà ni kálukú wọn bá ní sọ serve yourself ṣúgà wọn gbé kalẹ̀ sẹ́wọ̀n kí ṣúgà ti kálukú ó bù yọ yàtọ̀ síra wọn hmm. tó akramakumullah ẹnìkan oṣù tí ọ̀wọ́ náà o àfi lẹ́yìn ìgbà tí ẹ̀rí tó múnádóko tó bá ti fẹsẹ̀ múlẹ̀ lórí rẹ̀ tọ́wá kọ̀ láti tẹ̀lé nǹkan tẹ́rì tó múnádóko mú wa láti mọ̀ pé ọlọ́run ọba láàánú aláàánú a sì ti gbàgbọ́ nínú àkídà ti ahli sunnati wal jamaa pé tó bá tó bá wọ náà láti fìyà jẹ gbogbo wa pátá korongodo gbogbo wa àtẹ̀ntì súnmọ́ àtẹ̀ntì sẹ́lọ̀ kò bá fìyà jẹ wa tá a sì wà nípò pa lẹ́tọ̀sí torí àwa náà tá a láǹsí náà ṣé iṣẹ́ wa la fẹ́ kó gbé wa wà lìjánà lónìí kan ni àbí káànù ọlọ́run kùn káànù ọlọ́run kùn ni torí tó wá pé wa nìkan ni wọ́n wò mọ́ àlàálì jánà kan wọ̀ amọ̀sibọ́sí ọ̀daràn paraku kí èsì lọ kí ló ń wá ní kírẹ́dìtì wo ló ní tí o ti di dẹ́bìtì má lọ́wọ́ so eléyìí túmọ̀ sí wípé àánú ọlọ́run àti ìṣèdọ́gba rẹ̀ ni ló fi mú kí káfìrí kó fi jẹ́ kí kò ní kàn ṣáájú kó tó di wípé ọlọ́run tí wọ́n gbé wọnú àdéhìí kan nínú sahihi limami Bukhari ṣé báde tí ń ṣiṣẹ́ wá nù àbí kìí ṣe bó ṣe wá nù so wọ́n bẹnu àtẹ́lu ọ̀rọ̀ yìí báwo ló ti ṣe wá ẹgbà wá nù tí imaamu Bukhari gbé jáde nínú sahihi rẹ̀ látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wala nabi sallallahu alayhi wa sallam wọ́n sọ yìí pé ikhtasimatil jannatu àlìjánà àti naja ìyẹn ni pé èmi ni mo fẹ́ èèyàn tó pọ̀ jù a ò lè léèyàn tó mi ọ̀dọ̀ mi lèèyàn pọ̀ sí kò jù bá ń lọ torí pé wíwọ̀ tá a wọ àlìjánà kọ́ lóun sọ wa lọ́mọ àlìjánà so ìntàlìjánà ò fi sin lọ́hùn òun náà ni pé ilé ibi tí gbogbo ẹrú ọlọ́run tọ́lọ́run bá kó sínú òun ti rí gbádùn ńlò òun ńlò òun fi sin lọ́hùn etí nánà ó sì fi máa sin lọ ńgbà wọn bá kọ ọmọ náà ó ní pé e ń jó àwọn ọ̀tọ̀ ti fẹ́ torí fẹ́ ká pé òun ló ń gba nọ́mbà tó pọ̀ jù tó ń ti pé iná náà làwọn èèyàn ti pọ̀ jù iná làwọn èèyàn ti pọ̀ jù torí pé bá sọ fún bàbá ńlá wa pé yọ àwọn ọmọ nínú àwọn àrọ́mọdọ́mọ anabi adam wọn kò wọn má bàa tó nà ọ tá lọ mọ tí màá yọ sọtù náà ní sẹyìn ọba ti mọ nǹkan kọ́ mọ́ màá ṣe gàràjé tọ́ àlọ́ kọ́ mọ́ àlùjáná síná anabi adam ní tá lọ mọ aná bó láti mọ̀ wọn ọlọ́ọ̀ni nínú gbogbo ẹgbẹ̀rún ẹ máa yọ ẹnìkan lọ sí àlùjáná ẹgbẹ̀rún dín kan lọ síná ọlọ́ọ̀ni dàkún kó jẹ́ abẹ́nu ẹyọ kan iná ní gbogbo wàhálà wa bá káwọn náà wà nù àwọn ẹyọ kọ̀ọ̀kan one to one to one to one thousand minus one. Allahu akbar tó ọmọ nánà ni ọ̀pọ̀ jù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ iná àtàlẹ̀jánà tó ń jà wọ́n ń jà sí nọ́mbà nínú àdéhùn yẹn wọn alánàbí sọ pé wa amal janna ẹ̀rọ alìjanna fala yadhlimu Allahu min khalqihi ahada ọlọ́run ní sábò sísẹ́ nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ o wa innahu yunshi'u lin-nari khalqa àti pọ́lọ́wọ́n ọba yóò wá ṣẹ̀dá àwọn èèyàn tuntun fún iná táwọn ò ti gbá yé rí tẹ́lẹ̀ fayulqawna fiha wọ́n dà sínú náà ọ̀rọ̀ yìí ó ní àwọn olùmọ́ni káfàlà sí ń jò sálìjánà lélẹ́yìí ni àbí náà torí táwọn àmà ní pàlìjánà níta sí ń sọnù dánilẹ́kọ̀ọ́ wa náà àdéhùn tó fẹsẹ̀ wípé ẹ̀jẹ̀ mẹ́tìdì àkànjù wọ́n wàá dà wọ́n sínú iná ẹ̀dá tuntun o tí ò gbáyé rí o fẹ̀yẹ̀ kú lo halimi mẹ́tì síbẹ̀síbẹ̀ ẹni ó tún máa sọ pé tí wọ́n tún sẹ́kù síbì kan tí wọ́n tún sẹ́kù síbì kan pọ̀yìlùkọ́wò náà fi há wọ́n dà wọ́n sínú náà yìí yóò tún máa sọ pé halimi mẹ́tì tí wọ́n tún sẹ́kù yóò sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta hadisi yìí pẹ̀lú ń tá lọ́wọ́ á ń bẹ̀ yìí àlùjáná nítorí pé àlùjánnà ní ilé ìkẹ́ òní ilé ìkẹ́ òní ilé àánú a sì mọ̀ pé iná ilé ìyà ni ilé ìjìyà lórí ọ̀ràn èèyàn wá èèyàn ṣe nǹkan àyà èèyàn ọ̀daràn àbúrọ̀fìyà jẹ́ a sì sọ pé ọlọ́run ọba ọba onídéédé ni déédéé wo lọ́wọ́ á wà. nínú kọjá pé ẹnì kò gbélé ayé sẹlọ kò gbélé ayé dáràn kò tiẹ̀ sí òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọ gbẹ̀ndà kìyàmà lọ́lọ́nkàn dá pé ọ̀yà wọ́ wá wọ́ná. ibi tí àwọn olùmọ̀ ti ní káì tí èsì pọ̀kan náà tó gbàdé sí wa ṣe mistake Bukhari náà fura. a sì mọ̀ pé iná ilé ìyá ni. ibi tí ìṣèdọ́gba ọlọ́run bá ti hàn gidigidi nítorí pé ẹnìkan ò ní wọná àfi lẹ́yìn ìgbà tí a bá ti fi gbogbo ààyè àbá fún láyè gbogbo àwáwí mọ́ ààyè gbogbo àròyé ààyè gbogbo àlàyé kò sí mọ́ torí pé gbogbo nta ti filẹ̀ fún ọ ó tó ọ láti mànà torí ẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀ nípa àhàdíì ni wọ́n ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí wọ́n ní bọ́yá ó dàrú mẹ́ni tó gbà wá lọ́wọ́ ni nítorí pé àdéhìí kan tó wà tí Bukhari àti Muslim kan náà tí wọ́n tún gbé jáde ẹ jẹ́ ká ka bí Bukhari ṣe gbé àdéhìí kejì yìí jáde ó gbà gba ọ̀nà rẹ̀ títí dọ́dọ̀ Abu Hurairah yìí kan náà qala an-nabiyyu sallallahu alayhi wa sallam wala an-nabiyyu sallallahu alayhi wa sallam sọ pé tahajjatil jannatu wọ́n ṣe àríyànjiyàn títí ànábì sọ pé fàámànà iná ń tẹ fẹlẹ tẹmtẹlẹ wọ́n máa rọ àwọn ọmọ abẹ síbẹ̀ ni kò ní kún tonti bá wọn ẹlẹsìn pọtóhùn iná ò ní kún hàtà yọgbà àfihàn kọdẹmẹ títí tí Ọlọ́run ọba tọgatọ gbangban yóò fi gbé ẹsẹ̀ rẹ̀ lé orí iná eléyìí lè rí dání lórí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní ẹsẹ̀ so ẹ̀rí pé nínú bíi wọ́n pè ní kọ́dàm kọ́dàm lédè lárúbáwá ẹsẹ̀ ní jẹ́bẹ̀ nínú riwaya mi ríjìl ríjìlù náà ẹsẹ̀ ní jẹ́bẹ̀ torí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa iná ò ní kún <clears throat> yóò sì máa pariwo sí wọ́n sẹ́kù sí wọ́n sẹ́kù tí olúwa ẹlẹ́dàá wa tó fi gbé ẹsẹ̀ rẹ̀ lé fatakulu kọtẹn kọtẹn yọani ó tó mi ó tó mi ìdí tí iná òfin máa pariwo nítorí tẹ̀lé tọ́lọ̀ náà ni nítorí pé Ọlọ́run ló sọ pé laqad haqqal qawlu minni la amla anna jahannama minal jinnati wan nasi ajma'in ọ̀rọ̀ mi mo ti sàdéhùn ṣáájú tó sì jẹ́ òdodo tí ọ̀sẹ̀ mo búra wípé màá pín iná jahannama pẹ̀lú àlìjáná àtàwọn èèyàn lápapọ̀ máa kún wọn ń kó sí wọn ń kó sí kò kún inú tẹ̀lé tọ́lọ́ ni pé wọ́n lọ àdéhùn tó ṣe fún mi lónìí ìwọ Ọlọ́run àdéhùn tó ṣe fún mi lónìí ìwọ Ọlọ́run àdéhùn tó ṣe fún mi lónìí hali mi tí wọ́n tún sẹ́kù. ọlọ́dà kò má ṣe wa lọ́kàn nínú wa. ó sì mà gbogbo wa náà la mà pípé òdodo làdéhùn Ọlọ́run. okay ńbọ wá ní láti lọ kó yẹn wá gbogbo èèyàn ti tán báyìí àwọn ọ̀daràn ti tán wọ́n ti kó wọn dà sínú ná iná òsì tí àdéhùn ọlọ́run sì ni pé yóò kù ọlọ́run yìí ti sàlábòsì tí ó wàá da ẹ̀dá tuntun tí ó tí ó da ẹ̀dá tuntun tó ṣe pé kọ́sẹ̀ tí ó wà ní ẹ̀yẹ lọ sínú náà nítorí kádéhùn mi ò lè bá a pé ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ mọ̀nà ta ni òun àmọ́ ọlọ́run ò lè ṣe bẹ́ẹ̀ torí ẹ káde òun ó lè wá pé kí ni ó lè bá dákẹ́ ọlọ́run wá gbé ẹsẹ̀ rẹ̀ lé náà iná wa ń sọ pé kọ́pítẹ̀nù kọ́pítẹ̀nù torí ẹ fọhùnálẹ́kẹ́ tẹ́mtẹ́lẹ̀ nígbà tí ọlọ́run bá gbé ẹsẹ̀ rẹ̀ lé iná ó di tó kún yóò di tó kún fẹ̀yì zuwa bàbọ̀ha ilà bàbọ̀ apá kan rẹ̀ ọ̀ wá kákò yọ lọ bá pàkejì gbogbo ibi táyé pọ̀ sí wọn yọ bẹ̀rẹ̀ sí ní fún yọ bẹ̀rẹ̀ sí ní fún yọ bẹ̀rẹ̀ sí ní fún tí ó fi di pé ó ṣe rẹ́gí pẹ̀lú nǹkan ẹni tó wà ń bẹ̀ ni ọ̀rọ̀ pé àyè sẹ́kù kò sáyè mọ́ torí ẹ̀ náà la sọ pé àlùjánnà ni ò ní fún iná ni ó kù tó bínú ti kún nù àmọ́ àlùjánnà wọn kọ́ wala yadhlimu Allahu min khalqihi ahada ọlọ́run bá kì í sábò sí sẹ́nìkan kan nínú àwọn ẹ̀dá rẹ̀ o yìí sábò ṣiṣẹ́ nìkankan náà àwọn ẹ̀dá rẹ̀ táwa pé ní ìsìnwó òṣìṣẹ́ ọmọ aná wọn á lọ sọ sínú ná ọlọ́run yìí sálábòsì. wà á mọ àlìjẹ́nà ṣùgbọ́n àlìjẹ́nà fẹ̀yọ́ ń ṣe ọlọ́hu lẹ́hà kọ́lùkọ́ ọlọ́run ọba dá àwọn ẹ̀dá tuntun fún un. wọ́n ní kí ni ọ̀sẹ̀ nínú àdé ìsìn tó sàlàyé wípé ńgbà táwọn ọmọ àlìjẹ́nà náà bá wà àlìjẹ́nà pẹ̀lú ọlá ńlá ọ̀làfíjọ nínú gbogbo pàǹtí ayé tá à ń kó ka àyè ó tún sẹ́kù. ẹ̀kọ́ lọ́n sọ pé sáré ọ̀hún ìlà mọ̀fẹ́rọ̀ ti mọ̀ rọ̀bíkú wọ̀jẹ̀ nàtìnà ọ̀rùkú hẹsẹ̀mà wàtú wọ̀l ọ̀rù ọ̀ìdẹ́ lẹ́lmùtàkì. ẹ yára o lọ síbi àti rí àforíjì ọlọ́run ọba ẹlẹ́dàá yín ẹ yára o lọ síbi àti rí àlìjáná ẹlẹ́dàá yín wọ̀ àlìjáná tó ti pé ìbú rẹ̀ ìbú sámà méjèèjì àtìlẹ̀ méjèèjì ni ẹ sì ti mọ̀ yín pé ìbú nǹkan kìí gùn tó òru rẹ̀ fífẹ̀ nǹkan kìí tó gúngùn rẹ̀ fífẹ̀ a máa kúrú sí gúngùn tó bá jẹ́ pé fífẹ̀ àlìjẹ́nà fífẹ̀ sámà méjèèjì àtìlẹ̀ méjèèjì ni báwo wá ni gúngùn rẹ̀ ó ṣètò so àlìjáná yìí wá lọ́lọ́run bá fẹ́ fún àwọn olùgbàgbọ́ òdodo ẹni tí ó kéré jù nípò nínú àlìjáná ànitọ́pọ̀ lóṣù òṣù lóṣù lálìjáná àmẹ́ni tí ìgbádùn ayé rẹ̀ ọlá rẹ̀ tí ó kéré jù lálìjáná yóò nírú gbogbo ilé ayé yìí lẹ́ẹ̀mẹ́wàá kéésìlẹ ayé àdúgbò kéésìlẹ ayé ìlú o kéésìlẹ ayé stéètì o kìí ṣe ilé ayé kọ́ńtírì o ilé ayé kọ́ńtínẹ̀ǹt ló ṣe pọ̀ tó yùn ó ní irú rẹ̀ mẹ́wàá. ìyá àpò hẹ́ kó lájà sí ó ti pọ̀ ju fa kò pọ̀ ju lọ́dọ̀ lọ tí a bá ní ilẹ̀ tó bá ti tóbi láyé là ní mọ́tàsí ìbẹ́ yìí náà máa pé nísìn a bá ní ilẹ̀ plọ́ọ̀tì méjì méjì fa péré ó ti di bóyá ká sọ pé fifty by two hundred àbí ká sọ pé sixty by two forty àbí ẹ̀kọ́ ni àwọn ará akọ́lé sínú rẹ̀ àwọn afa àgbàlá àwọn afa sí gbogbo ẹ̀ fámìlì wa kan wá wá wá wá ó wá wọlé rọ́ńdó tá a kọ́ àdùnlẹ̀ yìí ó ti rà á pọ̀ jù kí ló kọ̀ sínú ẹ̀ ayé nù. No nítorí pé ilé ayé àfọwọ́bà sí ilẹ̀ ọwọ́ ara lẹ̀ tó ti dáko ọ̀rọ̀ alẹ̀ one thousand acres kàtẹ́ sọ pé hectares hectares fún ju acre lọ one thousand àfa ọwọ́ ní ká wà lọ wò àwa kò mọ́ látàárọ̀ àwa rìnrìnrìnrìnrìnrìnrìnrìnrìnrìnrìn ilẹ̀ fi sú àníkà wà bùkà kàtà sùn á tún tẹ̀síwájú lọ́la <laughs> ẹnu ká mọ̀ pé ó ah, ti wálé ayé má yá jù kí ló fi gbogbo eléyìí ṣe. báyìí ṣe rí nu torí pé àfọwọ́bà ti ilẹ̀ lò káwá parọ́ plọ́ọ̀tì méjì hàn àríkọ́ àwọn akọ́lé alárànbarà lórí ṣeréṣeréṣeréṣeréṣeréṣe yàrá yẹn ó ń lọ bí sẹ́fẹ̀ntì nínú léyìn o gbogbo yàrá méjì pẹ̀lú pálọ̀ tiẹ̀ àti sẹ́kọ̀ àti tọ́ilẹ̀t àti kíchìn tiẹ̀ àsàkọ́ lọ gbogbo ẹ̀bí ilé ẹ̀ mọ́ mashallah mashallah. ẹ̀rọ àdìgbà mélòó fámìlì tó fi kọ́lé tó tó báyìí inṣàlá inṣàlá wọn bọ wọn bọ <laughs> ọba tí wọn dé náà ah, ẹrí pẹ̀lẹ́ ayé nù ó kì tá a bá wá nírú ilé ayé yìí lẹ́ẹ̀mẹ̀wàá ẹ sọ pé ọ̀rọ̀ àlìjánnà dàbí ọ̀rọ̀ ilé ayé tó síbẹ̀síbẹ̀ ẹ wá dúró àlùmà tí ó wà àlìjánnà nínú àwọn ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wasallam tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fojú sí pé kídàjì àlùmà mi kọ́ wà àlìjánnà ṣùgbọ́n gbà tọ́lọ́wọ́n ọba tí ó gbọ́ látàrí ìtọrọ ọ̀pẹ̀ tọ́lọ́wọ́n ọba fi dá mi lọ́lá ọlọ́run ọba ọgbà pé kí ìdá méjì nu mẹ́ta àlùmọ́ mi wà lìjànà ìdá méjì nu mẹ́ta àlùmọ́ ànàbì sallallahu alaihi wasallam yọ wà lìjànà ẹ̀yí ummatul ijaba àwọn tó ti gbọ́ tó ti gbà. ẹ wọ àwọn ànàbì mi náà àwọn tó gbà fáwọn náà tó ti pẹ́ lómi náà yọ kàn wá onìkan omi pẹ̀lú èèyàn kan omi pẹ̀lú èèyàn bíi mẹ́ta lọ sí mẹ́wàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ má ṣe gbá kálukú gbọ́ sí ẹ wá wò bọ́ náà ó ti ṣe bí ó ṣe pọ̀ tó nígbà tí gbogbo ọmọ àlùjáná bá tún wá wà àlùjáná pẹ̀lú ọlá ńlá àyè tó tó àyè tí èyí ṣe ìpẹ́ fa kì í ṣe ìpẹ́ àmà kì í ṣe ìpẹ́ múlọ́ kì í ṣe ìpẹ́ saka kì í ṣe gíráàvù kì í ṣe gíránẹ́tì kì gold diamond lóòlò kí ni gbogbo ìpẹ́ àlùjáná ilé àlùjáná tàbí àwọn ilé ayé tó yẹ pé tó bá yẹ pé a bá ń fólò àwọn principles tó máa ń fólò fún ilé tá ń kọ́ àwọn ìkọ́pọ̀lọpọ̀ àwọn ilé wa tá ń kọ́ wọn yìí báyìí wọ́n ti wà off date ó ti yẹ ká ti wó wọn ti pẹ́ ká tuntun kọ́ àmọ́ ní áfíríkà ilé ìwò ni máa di pé ó ti wá gbó débi káwó káwó kí ni àwa gan ò tí ì wò àmọ́ wá wọlé àmọ́ tukọ́ nílùú òkèèrè wọ́n máa wò wọ́n ti wò àwọn ẹni tí náà ti wò pé ilé yìí báyìí ọgbọ́dọ̀ two hundred years lọ twenty bí structure rẹ ti lágbára tó àfi kẹ́ ẹ tún reconstruct ẹ lẹ́yìn hundred years ilé àlùjáná ò rí bẹ́ẹ̀ ilé ayé bóun ilé rẹ ti lè dáa tó táà ní yàgbẹ́ bẹ́ẹ̀ bóun ilé rẹ ti lè dáa tó táà ní tọ́ bẹ́ẹ̀ ẹnì kan àmọ́ sọ pé bóun lọ sí kọ́lé tẹ̀ kọ́tọ́ lẹ́tì bẹ́ẹ̀ á tún mọ bára wa bíi ti baálé bàbá láńlọ́ọ̀dù tá a bá tó náà lóṣù lórí àkìtì. Ah, ah bàbá bàbá lálọ́rẹ́ ẹ̀kọ́ tọ́lẹ́tì wáì bẹ́ẹ̀ ni àkàràmọ̀ kọ́ mọ́ wá nígbà tí gbogbo yẹn bá wá gbádùn tí ó gbà ń jẹun àlùjáná ò tún ní kú tọ́lá wọn wá dá àwọn ẹ̀dá tuntun àwọn ẹ̀dá tuntun tí ò gbélé ayé rí lọ́wọ́ afọ àwọn sálìjáná. sẹ́wọ̀n pé téèyàn bá gbọ́rọ̀ àti pé àbámọ́ ká ah, wọ́n lọ kí ló dé tó ọjà wọ́n kan náà àwọn ẹ̀dá tuntun sọ pé ilé ayé dáa ti gbà yín dénjà àríbá torí àwọn oríṣiríṣiríṣiríṣi nǹkan tó lè kó báyọ̀ ti pọ̀ jù nílé ayé tí yóò fi máa kú tó àfààní ọlọ́run rírà àlùjánnà ti wà àfààní ọlọ́run àwọn ẹni tọ́lọ̀ wọn adá tuntun àwọn òṣèlè ayé rí wọn mọ wàhálà tẹ bá pàdé wọn mọ fìtínà tẹ kojú báwo lẹ ṣe borí rẹ níwọ̀nba tọ́lọ̀ fi wá padà ṣàánú yín pẹ̀lú àlùjánnà àwọn ọlọ́run wà fi ṣàlùjánnà yìí torí àwọn olùmọ̀ sọ yìí pé ó súnmọ́ kọjá pé rìwáyà tó wá lọ́dọ̀ Bukhari yẹn tó ní iná ni wọ́n dá àwọn ẹ̀dá tuntun fún ó súnmọ́ kọjá pé ẹni tó gbà wá ń kọ́ ọ̀rọ̀ dàrú màá lójú lẹ́yìn eléyìí àwọn nǹkan kan wá wà tó jẹ́ àwọn nǹkan tó jẹ́ kókó nínú ọ̀rọ̀ tá à ń sọ ìpọ́lọ̀ wọn ní nìkan ṣáájú kó tó rán ìrànṣẹ́ sí síbẹ̀ náà sì ni torí àwọn olùmọ̀ wọ́n ti yapa nípa àwọn èèyàn kan àwọn náà ni àwọn ọmọ kéékèèké tí wọ́n bá kú kékeré táwọn bàbá wọn jẹ́ kèfèrí ọmọ kú ní kékeré bàbá rẹ̀ jẹ́ kèfèrí yàtọ̀ sí ọmọ kékeré tó kú tí bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí ìdájọ́ rẹ̀ ní ìdájọ́ bàbá rẹ̀ huwa fil janna yàtọ̀ sí ọmọ káfìrì bákan náà ẹni tó yẹ pé gbogbo ilé ayé rẹ̀ tó gbé wèrè ló fi ṣe ó sínwín ni kò fìjọ́ kan nílà ká ẹ̀ islam làwọn ń ṣe lọ yìí adúpẹ́ fọlọ́ wọn náà mọ̀ pa àdàsá ìdá kẹfẹ́rí mi náà máa ń bẹ wèrè mi ń bẹ láyé báyìí o kò mọ̀ islam àbí ó jẹ́ islam láti ijọ́ tó ti bàlágà àbí kó tó bàlágà gan kó tó bàlágà ló ti wà ń wèrè wèrè náà ló ti wọ bàlágà. orí wèrè náà lọ́wọ́ àti òfìkú gbóòlù ọ̀rọ̀ tiẹ̀ ń jọ gbẹ̀ǹde a sì sọ pọ́lọ́ wọn fèé fìyà jẹ́ yẹn ṣáájú kó tó di ipe ẹ̀rí tó múnádóko ó gorí èèyàn bákan náà adití tí ò gbọ́rọ̀ wọn máa ashhadu an la ilaha illallah kò sí máa anna muhammadan rasulullah kankan kankan nípa kọ́mà so eléyìí ó lè rí bẹ́ẹ̀ títí gbà kan pàápàá fàdìtì torí pé lónìí àwọn èèyàn nínú ìwádìí ìmà ọlọ́run ti ràn wọ́n lọ́wọ́ débi pé wọ́n ti kọ́ èdè tá a tún fi lè bá dìtì sọ̀rọ̀ tẹ́gẹ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹnìkan yóò jókòó lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń tó máa fọwọ́ fi túmọ̀ nǹkan tí wọ́n ń sọ fàdìtì tí ó sì máa yí òun náà gẹ́lẹ́ tẹ́sì tún rí tí a ti tí náà tún máa rè á lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ tí ó tún wá bá ẹni tí ń fọwọ́ sàlàyé tí wọ́n wí yẹn fún wa tí ó tún ṣe ìbéèrè tí wọ́n sọ tẹ́sùn rí pé ìbéèrè tá a ṣe nítumọ̀ tẹ́sùn dáhùn tí wọ́n tún sọ fún tó ní ok inú ń dùn ọlọ́run san ilé san rè eléyìí tó túmọ̀ sí pé bọ́yá ọ̀rọ̀ ta di títàn sọ yẹn títí gbà kan àmọ́ lónìí ẹ rí i pé alhamdulillah nínú allamal insana ma lam ya'lam ọlọ́run fi mọ mi èèyàn téèyàn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ adití lónìí wọ́n ń ṣe islam wọ́n ń ṣe islam nǹkan tó kẹsẹ̀ kù ní pé ókè adití ni èyí adití lọ́pọ̀lọpọ̀ àtúkò tún yayaya títí ò bá ti gbọ́rọ̀ àárín ìṣiṣẹ́ bó tó ti pé àwọn kan wà títí wọn ò ṣiṣẹ́ àwọn tó wọn tó ẹlẹ́yìn kò mú tùmọ̀ jáde but generally gbogbo etí bá di àárín ìsọ̀rọ̀ tírú ẹ bá gba islam wọn wá fẹ́ ṣèjọsìn eléyìí tá a máa fi ọ̀rọ̀ ṣe ẹ̀wọ̀n pé adití ni òun náà lè dìde dúró nínú sọ́lá ó lè tẹ̀ ó lè forí kalẹ̀ ó lè jókòó àmọ́ kí náà mọ̀ sọ́ndù tó nàbà wọ́n kàrí pé gbogbo yẹn dúró lọ ẹ̀rọ àgbàgbàgbà kí lẹ̀ sọ́nù ọkọ̀ máa gbàgbàgbà ẹdúpẹ́ fún ọmọ tọ́lọ̀ ṣe fún wa pọ̀ tóyìn bá rẹ́ni tí ò tóyìn ni wọ́n mọ̀ wọn rẹ̀ torí àwọn tẹ̀rá tọ́lọ̀ ṣe fún wa gba mi à ń lò lòkulò èèyàn onímọ̀ bọ́lọ̀ ń sọ̀rọ̀ fún títọ́ tó bá rẹ́ni tí kò nírun tó ní. ẹ̀yin kafa tí àtẹ̀tún ṣe á ní àbí lè má mú kẹ́ ṣe á ní kékeré náà tún. so ó rò kú kí náà ó tún gbórí sókè kí ni ó tún forí kalẹ̀ kí ni ó sọ. ó débi tàṣáwù kí ló fẹ́ wí. torí ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríya wọ́n ní olulu ló lè ṣe ó lè dìde dúró òun náà lè gbọ́wọ́ sókè òun náà lè tẹ̀ òun náà tún lè padà ó tún lè forí kanlẹ̀ ó tún lè jókòó padà kó tún padà sí forí ó lè sọ ọmọ ìka rẹ̀ kó máa gbọ́n sókè gbọ́n gbogbo ètò lè se wọn gbọ́dọ̀ ṣe táwọn máa ń kájú táwọn máa ń ṣe tẹsíríyẹ ní rúkú ní forí kanlẹ̀ àti ní dúró pé Allahu akbar àbá ń náà rúkú àti àfihàn mi Allahu liman hamida àbá ń sọ pé rabbana wa gbogbo nǹkan ń wí pété mété wa ma yà àwọn aṣọ fún ọ náà wípé ètè rẹ ahọ́n rẹ gbogbo ẹ̀ náà ò ní sinmi bákan máa jẹ́ àyè ẹsẹ̀ ṣe wọ́n ti tó ìyẹn nígbà tó lọ́n ti ràn wá lọ lónìí ó ti fi àwọn ọmọ kan mọ̀ wá tá a mọ̀ lánàá àti ní ọ̀nà kan tá a fi ń bá àwọn adití wọ̀nyẹn sọ̀rọ̀ táwọn náà sì ń gbọ́ wáyé kódà bá bá látàrí káwọn náà tún kọ́ ọmọ bá àti ńkọ bá àti ńkà yóò tún kọ́ nǹkan lẹ̀ fún un ó lè máa wò pé sẹ́mọ̀ pé ń yí o ọ̀dà ẹ mú wẹ̀ wá yóò sọ báyìí nǹkan tẹ́ sọ tẹ́ sọ ni Allahu akbar so yóò tún yọ gbogbo yè méjì kù lọ́kàn yìí pé ẹ máa ẹ kò fún yín ní gbódìdí sán ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ń bá sọ ọ́ ṣàǹfààní ibi tá a fẹ́ gbé obì sí obì ti lálẹ́ òun ètò túmọ̀ sí pé alihamudulilayi lónìí o tàwọn aditiyun ètò bá kẹ́kọ̀ọ́ ètò bá kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni aṣẹ́yìkọ̀l kharif àti arúgbó àti arúgbó tí ọpọlọ rẹ̀ ṣiṣẹ́ déédéé tó ti di pé ọ̀rọ̀ rẹ̀ ti di kóbákóbá bàbá àlọ́sàn-án lè máa kóru láwa tọ́mọ bá wá ó lè máa pè ní ẹ̀gbọ́n òun tí ọba rí ìyàwó rẹ̀ lè pé ṣé ìsàǹtí òun lè léyìí àbí òye wa àhàn irú àwọn àgbàlagbà bó ti wá sẹ̀mínú tiẹ̀ bí islam ti dé wa bá mi kọ̀dá nǹkan mọ̀ ọmọ mẹ́ta fìlfẹ́tìrọ́ àbí fìlfẹ́tìrọ́ àtẹni tó kú láàrin agbede méjì àkókò tó ń bẹ láàrin ànábì kan àti ànábì mi bí àwọn bàbá ànábì bí àwọn ìyá ànábì ẹ̀rí pé ànábì ò dà ànábì lójú wọn sísísà nàbì musa wọn bá àbá nàbì isa àbá nàbì ibrahim àbá nàbì ismaila wọn ọbẹ nìkan kan wọn ahlul fatra kó lọ́rọ̀ wọn ṣe rí o wọn gbọ́ nípa ìpèpè sẹ́sìn islam kankan àwọn àdìsí wá nípa àwọn eléyìí tó pọ̀ àwọn olùmọ̀sí sọ̀rọ̀ tó pọ̀ nípa àwọn gan ọ̀rọ̀ tí wàá pọ̀ tó takora àwọn burúkú burúkú ẹ̀rí pé lẹ́yìn làwọn ọ̀pọ̀lọpọ̀ tẹ́bà tì ẹ̀ kí ni dájọ́ àwọn ọmọ kékeré tó bá kú kí ni dájọ́ àwọn kí ni kan àwọn tó bá jẹ́ kó sẹ́mi wéré ńkọ́ wọn ló wáá kí ni kan dàdà gan mi dídín rìn kí ni kan gbọ́n. àdìsí pọ̀ alimami ibn Kathir rahimahullah ó mú wá tó àdìsí mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ bí láti fi yànnànà kí ni ó jẹ́ dájọ́ wọn tó bá dijọ́ gbẹ̀ndàn kìyàmù sọmọ àlìjáná ni wọn ni àbọ̀ máa ná sòṣùgbọ́n kókó gbogbo ẹ̀ ládìsí alákọ̀ọ́kọ́ yìí àdìsí alákọ̀ọ́kọ́ yìí gangan òun fẹsẹ̀ rinlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsí míì dá tún mú àwọn ọ̀fẹsẹ̀ rinlẹ̀ ẹjẹ́ àtẹ́tí gbàdìsí alákọ̀ọ́kọ́ òun náà sì la sàlẹ́sà òun náà nífẹ̀ẹ́ kẹfìrì náà padà sàlẹ́sà òun náà lọ̀pọ̀lọpọ̀ nínú àwọn almuhaqqiqun àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú àwọn olùmọ̀ Islam làwọn náà padà sàlẹ́sà so òun náà nì ìgbà wáyìí هو látọ̀dọ̀ الأسود بن ثرية أن نبي الله صلى الله عليه وآله وسلم قال أني رنسي الله أنا النبي الله النبي تو محمد صلوات ربي وسلامه عليه أصقي أربعة يحتجون يوم القيامة أو èèyàn كوا kan بين القيامة gbẹ̀ǹdẹ̀ وما صو ìdí ọ̀rọ̀ eléyìí tó múnádóko lọ́rọ̀ tó bá ti jọ gbẹndàlùkìyà ìyẹn ni pé ìdí ọ̀rọ̀ tó múnádóko pé àlẹ tó sì ká wọ náà iná kọlọ yẹ wá kí ló dé àwọn ta lẹni náà alákọ̀ọ́kọ́ rọ́tòlón ọ̀sán adití la yasma'u shay'a tí ọ̀gbọ́n kankan bí ìdásí fẹ́ sọ pé kò sí islam kò gbọ́n parí. wa rajulun ahmaq àtòpọ̀nù dídìrín àgọ̀ tó yẹ pé dàdàngọ́ọ́mì ni sọ̀gẹ̀dẹ̀ lúná òpònú ni kọ̀gbọ́ngbọ́n akọ́bọ̀ tẹ́kítẹ̀ máa ń wíru yóò máa wíru. lápèjúwe ẹni tó ṣe pé nígbà tó kówó kalẹ̀ kókó sábẹ́ ìtẹ́ rẹ tó fi sùn ó yìí wá ń lọ bí twenty thousand naira ó wá di ọba ẹnìkan ti jí kó ó sì fi bálángù àbí kìlìṣì ó gbé iwájú ń jẹ ẹran tí wọn máa ń yan ó gbé síwájú ń jẹ ó kó tẹnu sẹ́nu gbogbo ẹnu kún ó tún ti kọkàn sọ́wọ́ sí èsè ah, pé owó mi lè léyìí fi lọ́ọ́ kí lè ṣe báyìí lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ nígbà tẹ̀mí rówó tí ẹ̀yin ọ̀ máa ń so ẹni tá a wá ní kó dá sọ̀rọ̀ bàbá kúndé ẹ̀rí tó máa ń ṣe kí lára burú ń bẹ̀ ebi nínú àwọn akpowó nínú lóko àbí kí lẹ́yìn máa fowó ṣe láyé láyé láàfin wọ́n jẹ́ kọ́ ọpọ́n ti là dìtìrì máa níyì bẹ́ẹ̀ ni òun gọ̀ gan dìtìrì máa lù tẹ́ pé tẹ́ ń bá sọ̀rọ̀ gidi awẹ́wàá ni ọ̀mà ṣe tẹ́yìn náà ti mọ̀ pé kọ̀ gbọ́n tó bá tẹnu lẹ̀ ikọ́ ni ọ̀mà dà sẹ́wọ̀n kẹ́rù wọn wà láyé tó bá fẹ́ pe ọmọ ó lè lo ìṣẹ́jú márùn ma ma ma ma ma ma ma ma ma ma ma sí irú àwọn èèyàn bá ṣé ó láìkìlì kókó ń bọ́ pa Islam ó kàn máa wọ pé kí lẹ́yìn sí lẹ́yìn sí sọ̀lá àti lẹ́yìn sí tó wẹ́n <laughs> ẹ̀yin lẹ́ mọ́ ẹ tó ṣe yín ẹ̀mí borí gbálẹ̀ ẹ̀yin lẹ́ mọ́ ẹ ṣe yín tẹ̀ náà wá ṣalẹ́ tó ga kẹ́tẹ̀ fáwọn ọba sọ́jà ló dúró yìí táàpù ẹ̀wọ́ arí fún ẹ̀ ń bẹ́rí fún àpò nítumọ̀ ẹ̀ sì tún bẹ́rí ẹ̀ kí dàda ń dídí nù. Hmm. so àwọn arúgbó náà sọ pé lèkúlè dá ìdẹ̀wọ́ ìyọ̀sọ̀tọ̀ bòbèhì ìlẹ́lẹ́hàmá ọ̀tọ̀ àyẹ̀ mẹ́nyọ̀dáwìyà gbogbo ààrẹ ló lóògùn afagọ̀ ó kó ẹni tí ó fẹ́ wò sàn ó kó lágara kó déwájú medical doctor ní kó mo dìndínrín ní mo sì gọ̀ ọ́ ẹ dáàbò kí ni wọ́n fún kò sí tómi wọ́n pàṣẹ ọ̀la ni bàbá bẹ̀rẹ̀ tó eléyìí dẹ́ba wọ̀rọ̀ jùlọ hẹ́rì àtàrúgbó tí ò máa ń tẹ́ ṣe má orí kọjá arúgbó lọ́gbọ́n pa ìsàn àwọn àkúrẹ́ ó sì darúgbó kìí sarúgbó lásán o arúgbó tó ẹ̀pọ̀ náà ọpọlọ ti ń ṣe nǹkan mi ó lè pé ṣé àlùfáàjà rí ò tí ì yọ ni bàbá àṣẹ̀ṣẹ̀ wà láago márùn-ún àbọ̀ ni mẹbí ìgbà náà làlùfáàjà rí máa yọ kìí máa ṣe tàárọ̀ ìrọ̀lẹ́ ni ẹgbẹ́ a máa yọ ọ̀rọ̀ lẹ́gbà míì náà <laughs> irú àwọn bàbá bá ṣe ọ pé wọ́n gbé bàbá ń jára ọpọlọ bàbá òṣìṣẹ́ máa déédéé irú àwọn bàbá báwọn ìgbà náà ní islam dé wá bá ọ̀rọ̀ tó ló máa tó fi fẹ́tọ́rọ̀ àtẹni tó kú lágbède méjì ìgbà tó wà láàrin ànábì kan sí ànábì kan ànábì ní fa amal ọsán adití fẹ̀yẹ̀kúlù rọ́bì yóò nílò olúwa mi kọ̀dìjà islam wọ́n máa asùnmáà ṣe à islam dé wá bá mi mi kankan o adití lọ dá mi wa amal ahmadu òpònú dídìrín àgọ̀ tọyọ kó gbèsè àgọ lásán òpònú dìndìnrín sọgẹdẹlu náà dàdàngọmi nàgẹrẹ tọyọ kó rọb laqad jaa alìsílámù sibiyanu yaxdifunani bilbaar ìsìlámù dé wá bá mi lóòótọ́ àmọ́ dìndìnrín mi tí mo yà dàǹgísọlá tí mo jẹ́ gbogbo gbaná làwọn ọmọdé máa sọ mí nígbẹ̀ẹ́ran pé dàǹgísọlá sọ̀gẹ̀dẹ̀ lúná dàǹgísọ́lá sọ̀gẹ̀dẹ̀ lúná àwọn ọmọ nǹkan òtí ẹ̀jẹ̀ ń rójútu pé wọ́n sọ nǹkan sí pé islam sì wáyé. tọ́ wa amal harim bàbá arúgbó wa yaqulu rabbi laqad jaa al-islam wa ma a'qilu islam dé mi ò nílò aka ìmọ̀ ẹ̀rí tí mò ń pò òru lọ́sàn tí mò ń pọ̀ sàn ní òru. wa amal ladhi mata fil fatra èyí kú láàrin ìgbà tó wà ní anábìkan ti lọ́ọ́ anabi kan ò tíì dé fẹ̀kúlù rọ́bì má àtàní lẹ́kọ̀rọ̀ sóló ìránṣẹ́ kan wàá bá mi látọ̀dọ̀ rẹ o tòyẹ ọ̀kúndùn máa wá ti kọ́ hàn ọlọ́wọ́n bá wàá bá wọn dá májẹ̀mú pé á pa yín láṣẹ tẹ́ ẹ bá ti lè tẹ̀lé àṣẹ wa a pé á máa bìí tí ẹ wọ̀ ọlọ́run ti mà tẹ́lẹ̀ náà àmọ́ kó lè bá yí kálukú ọlọ́run á rán ránṣẹ́ kan sí wọn níjọ́ gbẹ̀ndẹ̀ àkùnyàmọ̀ yẹn àni kọ́lù náà pé ẹ wọ́ná wọ́n dáná kalẹ̀ wọ́n ní ẹ wọ́ fọwọ́lẹ́dì nafsu muhammed biyẹ́dẹ́ mọ́fọ́lọ́ntẹ́mi anabi muhammed ń bẹ lọ́wọ́ rẹ̀ búra lọ́wọ́ dàkàlùhà lẹ́kàrẹ́ tàríjìn bàrdàn wàsálàmà tó bá wọnú rẹ̀ yóò tutù mọ́ wọn ní tutù tàlàáfíà ẹni tó bá wọ bẹ̀ àlùjáná ẹni tó kọ̀ láti wọ bẹ̀ ni ọ̀ wọ́n ní kí ló dé torí pé Allahu a'lamu ma hum fa'ilun Ọlọ́run máa ń tí wọ́n ṣe tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ yìí tí ó bá jẹ́ tí ó bá jẹ́ adití títọ́ wọn ó bá jẹ́ dìndìnrìn tẹ́lẹ̀ yìí ó bá arúgbó tẹ́lẹ̀ yìí ó bá sì kú láàrin pa ànábì kan ti lọ ànábì mi ò tí ì dé tẹ́lẹ̀ yìí náà bá sì jẹ́ pé bàbá rẹ̀ bá jẹ́ mùsùlùmí Ọlọ́run máa ń tí kálukú sí torí ìdí eléyìí lè dọ̀dọ̀gbà tó bá fi wá léèrè nípa kan nínú àwọn yẹn níta mọ̀ sọ ni pé ọlọ́run ọba dán di ọjọ́ gbẹ̀ndà òkè yá mi kí ni ó fi dán o wọn dáná kalẹ̀ wọn ni wọ́n wọbẹ̀ ẹni tó bá wọbẹ̀ yọ wà ẹni tí ó wọ iná ni ọ padà wọ eléyìí jẹba eléyìí lè jù nínú àwọn onímọ̀ ni àwọn tó ní má nínú àwọn olùmọ̀ ni wọ́n sàlẹ̀ ẹjá dó báyìí ọ̀rọ̀ tún pọ̀ lóríṣiríṣi lórí eléyìí àti nípa àwọn nǹkan míì abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wọn pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn ìròyìn rẹ̀ eléyìí tó ga jù kó wa kó sọ alọ́kan nínú àwọn ẹni tó mànà kó má sọ alọ́kan nínú ẹni tó ọlọ́run kó sọ alọ́kan nínú tí mànà sì fọ̀nà mẹ́lòmíì ọlọ́run lè da mọ́sọ̀ alọ́kan ní tí wọ́n máa tanra rẹ̀ jẹ tí wọ́n máa tanra rẹ̀ dànù pẹ́ẹ́nìkan ti bọ́ọ̀n rẹ̀ rù ẹ̀sẹ̀ rọ́kan lọ ọlọ́run lè da sọ alọ́kan nínú ẹni tí wọ́n máa ṣe àmúlò iṣẹ́ ilé ìtọ́lọ́run fi rán àdínàbì Muhammad sallallahu alaihi wasallam sí wa àwọn ẹni tí wọ́n pàpà sórí rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndà kéyàn سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب àkáǹtì wa ìbéèrè tí ènìyàn ọlọ́run ti kí ẹgbẹ́ fún mi náà ní ti àtẹ̀yẹ tí ẹ ti fún ọ nípa fàtí tí wọ́n á gbé wa nípa ọ̀rọ̀ mi jẹ́ ìgbẹ́ mi fẹ́ béèrè pé tẹ́lẹ̀ kó tó di pé ọlọ́run wá fi irú ẹ̀yìn ìrìnà àti wá láǹfààní báyìí ní nàìjíríà àsìkò kan ti lọ tẹ́lẹ̀ sí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n sẹ̀ nígbà yẹn bóyá tí wọ́n kọ́ lọ́dọ̀ àwọn afáàmù sí ọ̀dọ̀ wọn ti ra àwọn bíbí àná ní ogun tí wọ́n mọ̀ nípa ìsìn lórí ọ̀rọ̀ ànábì àti ìsìlámù kọ́dà ń bẹ́ẹ̀ lọ́tọ́ yẹ pé ní wọ́n bá ń kí ó kì wọ́n lọ́wọ́ sọ pé ní ajágbe wọn ní fi ń jágbe wọn kẹfìrí ní fi ń bá kúfùrù fà so bí ẹ bọ́ ní ìpìlẹ̀ mára wọn wọ́n kàkẹ́ sí pé àwọn fi ń pa àwọn kẹfìrí lẹ́nu mọ́ màá fẹ́ fẹ́ràn bẹ́ẹ̀ ni pé bàbá àwọn bàbá yẹn ti sẹ̀mí ó lè wà nínú wọn tó yẹ pé ní wọ́n mọ̀ bóyá wọ́n jáde lọ tí wọ́n máa ń tọ́jú òdodo ẹ̀sìn àmọ́ tó fẹ́ náà padà dé tí wọ́n ti pamọ́ bọ́ ọ̀gọ̀rọ̀ àwọn tí wọn ò láǹfààní ní tí wọ́n kọ́ wọn náà ní ti ìsẹ̀mí ayé tí wọ́n yẹ pé nírú bàbá tí ẹ dákọ̀ lákọ̀ọ́kọ́ tí wọ́n yẹ pé ní báwọn sì lù sẹ̀mí ayé nù wọn ò rí òdodo ẹ̀sìn gidi paradì mu pé bá lẹ́nu ti sí nù kọ́ra àwọn òwúrí gbọ́ rí fún ẹnìkan tó jáde àwọn tó jáde tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ wọn ò lè sọ èmi ò tún yóò mọ àwọn bá ń la yìí tó wọn ò tiẹ̀ tún láǹfààní pé káwọn tiẹ̀ tún gbọ́ lu nǹkan báwọn káwọn sì lò sẹ́mi ayé wọn káwọn tún sọ pé ní àwọn ò fẹ́ fi ju lẹ́lọ́n kékeré lẹ́rù àwọn jẹ́dọ̀ lọ́n níta mọ̀ nípa ìsinmi kó lọ́wọ́ wọn. alhamdulilayi ó pin ìwà tó bá ń sọ pé ní tí àwọn ẹni tí wọ́n ṣe tí wọ́n ṣe lásìkò tó ti dúdú tí nǹkan yẹn ò bá ti tó ṣẹbọ ìṣèkèfèrí sọ́lọ̀ ìyẹn ni pé kìí ṣèṣẹ̀bọ sọ́lọ̀ kò sì jẹ́ ìṣèkèfèrí sọ́lọ̀ kò sì jẹ́ pòkì eléyìí tó yọ̀yàn kún ní Islam àbí bídà tó yọ̀yàn kún ní Islam nínú ìgbàgbọ́ àwọn ahlu sunnah wal jamaa wọn náà ní pé tó ń ti gbogbo àwọn àṣìṣe yẹn tó máa kú lórí rẹ̀ náà jẹ́ kí wọ́n tọrọ àforíjì wọ́n máa bẹ tahtil lábẹ́ bọ́lọ̀ ń bá ti ṣe fẹ́ tó bá wọ ọlọ́run yóò forí jì wọ́n tó bá sì wò yóò fi àrò jẹ wọ́n sọ àmọ́ tó bá yẹ pé àṣìṣe yẹn tó ń ti pé a ní ayé ojú dúdú ni kíní kan ni tí wọ́n ṣe ọba ti bọ́ sí abẹ́ kí wọ́n ṣẹbọ sọ́lọ̀ abẹ́ pé wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ so kò sí àwáwí kankan dánìkan fẹ́ sọ lórí kèfèrí tó ṣe ẹbọ tó ṣe sọ́lọ̀. So, ọlọ́run ọba ẹlẹ́dàá wa wala yarda li ibadihi al-kufr èyí ọ̀nà sí fáwọn ẹrú rẹ̀ pé kún sí kèfèrí sọ torí ẹ̀ ewu ńlá ń bẹ lórí wọn ṣùgbọ́n táwọn bàbá wa bàbá wa bàbá wa kò tó máa tẹ̀bàtì wọ́n ti ẹ̀ gbogbo nǹkan ṣe kó bá wọn ó súnmọ́ kó jẹ́ pé èyí tó pọ̀ jù nínú wọn wọ́n máa ń tàn sí láì dá torí pé tẹ bá tún ṣèwádìí síwájú ẹ̀ rí i àwọn náà mọ̀ pé sin islam táwọn gbà yìí kò fara mẹ́bọ̀ ṣùgbọ́n ní tí wọ́n fi máa ṣèkẹ́wọ́ ni pé àwọn ẹlẹ́bọ táwọn ń kojú àwọn ń ṣoògùn àwọn ẹlẹ́bọ yìí wọ́n ń ná àwọn lóńdè wọ́n ń rí nǹkan mọ́lẹ̀ fáwọn wọ́n ń ṣe kíta àwọn náà sì máa ń táwọn lè ṣe àwọn náà sì máa mọ̀ pé ó tako islam kọ́dà ọ̀pọ̀lọpọ̀ wọn tún máa sọ tó nítorí ẹ̀ kò sọ́nà àbáyọ fún ọ nítorí pé islam kò fara mọ́ islam ò lè lọ síwájú látàrí pàṣẹbọ àṣọṣà kò fi wá sọ pé islam lọ fẹ́ràn lọ islam tó ta kẹbọ islam tó ta kùsà iná lọ fẹ́ràn lọ́wọ́ iná ló ti torí rẹ̀ ìwọ́n náà ń sàtàsí ìwọ́n náà ti torí rẹ̀ lọ́n lọ gbégún òtí torí rẹ̀ lọ́n lọ sọ̀rọ̀ bí kẹ́ lè borí àwọn ọ̀tá yín nú islam nàìjíríà ló ń ṣe tiẹ̀ náà àti pé kí ni ìtumọ̀ islam ti wọ̀ gbà torí pé oníkálukú wọn náà mọ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí ni ó dé dúró sínú ẹgbọ́ wà tẹ́lẹ̀ kí ló dé tẹ̀ dún sínú ọdún eégún orò òòṣà gbogbo ìjà ìṣe tẹ́lẹ̀ ẹlẹ́gbà islam ìyàtọ̀ wà islam ọ̀faramọ́ gbogbo nǹkan àwọn ṣẹ̀ṣẹ̀ àwọn náà mà lọ́pọ̀lọpọ̀ so ṣùgbọ́n tí wọ́n kọ́ lọ jà bí ìtawátáwá kú lọ nítorí pé ẹ má gbàgbé ìmọ̀ fi tàwọn bàbá wa sí kẹ́wọ́ òun náà lọ fà á tọ́pọ̀lọpọ̀ òfin màná o inna wajadna aba'ana ala ummah wa inna ala atharihim muqtadu ọ̀pọ̀lọpọ̀ tó kágídé hárí lónìí tá ń gbọ́ nípa ẹ̀sùn òdodo tí wọ́n fẹ́ tẹ̀lé wọn láwàáwí méjì ju pé ẹ fẹ́ sọ pé táwọn bàbá wa ti ọ̀dá ni tó fẹ́ sọ pé lánàá táwọn bàbá wa kú lórí rẹ̀ ànú níní torí tá bá gbà fún un yẹn nígbè máa sọ pé ọmọ náà làwọn bàbá wa bẹ́ẹ̀ ètò bá nà lọ ọlọ́run sọ pé tilka ummatun qad khalat laha amma kanu ya'malun tíyìn ni amúgbọ àwọn ti lọ àwọn náà ni wọn rẹ sàǹtàn sí láyé ẹ̀yin náà rí ẹ̀san kẹtẹ yìí náà sí láyé wọn ò ní bí àwọn léèrè ń pàtó wọn ò ní bí àwọn náà léèrè ń pàtó wa sòkè á ní ká gbé tiwọn lọ ká gbé tiwọn lù ká pàtó wa lọ́wọ́ gẹ́gẹ́ àwọn ti lọ wọn ti lọ sẹjẹ káwọn mójútó tiwa fífi ti bàbá kan ti kẹwọ kò nítumọ̀ náà níbèrè bèrè pé ẹjọ́ pé táwọn bá sùn àwọn máa ń dàgbàdà táwọn bá sùn wípé ṣé gbogbo ẹ̀ làwọn ọmọ jáde bá wọn ni àbí káwọn àti ẹgbẹ́ àlùwàlá nìkan lè yóò kàn sí àlùwàlá. táwọn bá sùn àwọn máa ń. ok ẹni tó bá fi lè bá mani lára rẹ̀ lẹ́yìn ìgbà tó bá jí yọ wẹ̀ náà ni bàbá àti nǹkan tí ń jáde lára rẹ̀ bí ìtọ̀ tí ó sì jẹ́ pé ń jáde ń jáde tààrẹ̀ wọn ọwẹ náà ní gbogbo Ọlọ́run ràn lọ. níbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé àwọn pé báwo ni ṣe lè ṣe ṣe pé àwọn táwọn ní kókó sáwọn pé bí àwọn lọ́dọ̀ àwọn ṣe ìwọ́lẹ̀ kejì ni ìpè kí làwọn lè pèsè àti àwọn èròǹgbà wọn pé pẹ̀lú òyìn táwọn ń gbọ́ nípa pé ìlẹ́jàmọ́ family àti pé ìbéèrè tó tó jọ òní pé mọ́mí àwọn ń kọ gbogbo proposal táwọn ní tó bá jẹ́ pé ìyàwó lè jìnnà mẹ́sì kò sí nǹkan tó fẹ́ ṣe ṣe wá kọ́ kọ́lẹ̀ tó ọlọ́run tó ti kọ́ fún náà ni pé àwọn kẹta ni ọ̀sẹ̀ gan àbí àwọn kẹrin kí ni tó ṣe ìyàwó kejì ló burú lára ìyàwó kẹta ni ọ̀dánú kẹrin jẹ́ orí tó ọ̀bá jẹ́ gbogbo náà jẹ ẹ̀tàjẹ́ ẹ̀tàjẹ́ táwọn obìnrin máa fi tara wọn jẹ o ò lè lọ́kọ kó wá sọ̀rọ̀ ààrẹ dìyà fọ́kọ gbogbo bó ṣe lè wù kọjá láti jù tí sọkọ ọdọọmọ tó ọkọ padà bọ́mọ lọ́nà ni tiẹ̀ ní pé ibi tó dé sí kọ́lọ̀ ń ṣe níbi tí ọ̀rọ̀ ọ̀rùn fún ọ wọ́n sì ní gbogbo fáàrí obìnrin kó tó wọlé ọkọ ni tó bá ti wọlé ọkọ tẹ́nìsì gbogbo rọ́tọ̀ ń pa wọn. ẹlẹ́ẹ̀kejì àmọ́mí mi ọ̀fẹ́ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ ọ̀padà gbà fọlọ̀ náà ni náà lọ́jọ́ gbà fọlọ̀ nígbà tí ọba tọ́jọ́ tí ọba tó sùtọ́kọ tún rí tó wọlé <laughs> so gbogbo ẹ wọnú ara rẹ náà ni so ọgbọ́dọ̀ gbà fọlọ̀ gbà lẹ́ni tó ṣe pé ó ń kà pẹ̀lú ẹ̀mí pé èmi ń ká alukur'ani ni ló ti dáa jù torí pé gbogbo àwọn olùmọ̀ẹ̀sìn Islam wọ́n sọ pé obìnrin kó má ká alukur'ani nígbà tí máa ń ṣe nǹkan oṣù ìmáàmù wa Malik rahimahullah ló ló lè ka díẹ̀ ń bẹ̀ tí wọ́n á kó fẹ́ fi wá sọ bí kéèyàn ka qul huwa ahad qul a'udhu birabbil falaq qul a'udhu àti bí ayatul kursi kéèyàn fẹ́ fi wá sọ so ṣùgbọ́n àwọn olùmọ̀láyè sìn àwọn á lo eléyìí láti fi pé ah, ó lè ká Kùránì mọ̀nà tí ó bá sá ti gbé lọ́wọ́ tí ó ti gbé lọ́wọ́ lè ké pàápàá jùlọ ẹni tí máa ń ha àbí tí wọ́n á lọ ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń ha Kùránì so báwo ló ti ṣe fẹ́ ṣe so ibi ní táwọn wò tí wọ́n fi sọnù pé torí tí wọ́n kẹ́kọ̀ọ́ kọ́ má bàa jẹ́ pé ọ̀ àgbàgbé ṣùgbọ́n kì í ṣe nǹkan tó jẹ́ pé ẹ̀rí kan mú wá pé kàá sọ̀rọ̀ntẹ́rì tọ́ka sí gani pé gbàdọ́ yẹ pé inú inú haid lọ́wọ́ ó dínà sí àmọ́ wa dárúkọ lọ́wọ́ àmọ́ kí alukur'ani kankan ntẹ́rì tọ́ka sí mi. oníbèrèbèrè pé wọ́n ní àwọn ní ìyàwó àwọn ó ń sin adìrẹ wọ́n ní méjì náà wà jẹ́ wọn ó náà náà wọ́n lè jẹ́ adìrẹ tó bá ti kú pé wọ́n á ní àwọn lálàbàgbé ó jẹ́ kristian rárá o ẹ lọ dànù bí tí wọn ti ní màpẹ ti dànù ẹ ti ní jẹ wọn mọ bí tẹ dànù sùn táwọn gbọ́dọ̀ jẹ àgbọ́dọ̀ bùn yẹn ọjọ́ bó sì jẹ subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. very